نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان اصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته لئن باتي يا وباء الله أترى إكيالون أتي أنور فوشنا محمد صلى الله عليه وآله وسلم abẹ́ ọlọ́run ọba nínú títóbi rẹ̀ eléyìí tí a tún máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run ọba lénìí kí ọlọ́run ọba kó fi sínú òṣùwọ̀n iṣẹ́ orí wa abẹ́ ọlọ́run ọba nínú títóbi rẹ̀ àti àwa tí a ń wí àti àwa tí a ń gbọ́ pàápàá jùlọ àwọn ọmọ ẹ̀yà wa tí wọ́n darapọ̀ mọ́ wa láti orílẹ̀-èdè United Kingdom UK the big deal family láti United Kingdom tí àwọn náà dára papọ̀ mọ́ wa lórí tafsir al-Qur'an tí ó máa jẹ́ ìjọjọ ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ Ọlọ́run nínú al-Qur'an tó ìṣe pé bí tí tafsir wa tò ní tí ó lọ mọ́ forí o náà ni àwọn ìjọ kan tí wọ́n ti ṣáájú tọ́lọ̀ ń pa wọ́n rẹ́ kí ni àwọn wọ̀nyí ṣe tí wọ́n fi di ẹni ìparun níwájú ọlọ́run tí ọlọ́run bá bá tí wọ́n ń sọ̀rọ̀ nípa àwọn tó parun ó yẹ ká ti mọ̀ pé àwọn ẹni ìgún làwọn ẹni àwọn tí ọlọ́run bínú sí ni wọ́n èyí ṣe tọ́lọ́run tó wá fi ń sọ̀rọ̀ wọn nínú Al-Qur'an tí ọlọ́run fi yẹn pọ́n wọn lé ní àbófipò kìkí wọn rárá ọlọ́run fẹ́ kí àwọn tá ń bọ̀ lẹ́yìn ká wọn gẹ́gẹ́ bí àríkọ́gbọ́n ká kọ́gbọ́n náà mọ́ jì sọ́fin tí wọ́n ṣe tí wọ́n fi di ẹni pa eléyìí ló fàá tó jẹ́ gbogbo àti a bá ń kà nípa àwọn ìran àwọn orílẹ̀-èdè tó ti wáyé rí tọ́lọ̀ ń parẹ́ kò sídìí tọ́lọ̀ fi mú ọ̀rọ̀ wọn wá bẹ́ẹ̀ káwa náà mọ́ bá rin ojú ọ̀nà tí wọ́n rìn ká wá jẹ́ ẹni tí ó parẹ́ àwọn ẹ̀kọ́ àríkọ́gbọ́n tó ń bẹ nípa ìtàn wọn òun náà ni tafsiru tòní yóò forí sọ so bọ́lọ́n ṣe ń sọ̀rọ̀ nípa àwọn ẹni rẹ̀ tó fẹ́ kí a rí àríkọ́ṣe bẹ́ẹ̀ náà lọ́lọ́run máa ń sọ̀rọ̀ nípa àwọn ẹni bú àwọn olùyapa àṣẹ ọlọ́run tí ọlọ́run ọba tó pa wọ́n rẹ́ kábà lè rí àríkọ́gbọ́n látara wọn suratul isra aya 16 òun náà ni ibi tí a ti bẹ̀rẹ̀ tafsiri wa lẹ́ni abẹ́ subhanahu wa ta'ala kọmọ́ṣẹ̀ fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ náà أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا أردنا أن نهلك قرية أمرنا متر فيها أمرنا متع فيها ففسقوا فيها فحق عليها القول فحق عليها القول فدمرنا أتدميرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نعم وكم أهلكنا من القرون من بعد نوح وكفى بربك بجنود عباده خبيرا بصيرا أبريتتما القرآن pẹ̀lú orúkọ ọlọ́run ọba allah arahman orúkọ ọlọ́run ọba ló ń jẹ́ bẹ́ẹ̀ arrahim orúkọ ọlọ́run ọba náà ní gbogbo tá ka kalẹ̀ yẹn walillahi al-asmaul husna ọlọ́run ọba ló ní àwọn orúkọ èyí tó dára jùlọ èyí tó nítumọ̀ ọlọ́run ni arrahman orúkọ ọlọ́run náà ni àti arrahman àti arrahim méjèèjì yìí sífà rẹ̀ ní arrahman ìkẹ́ ọlọ́run ọba ọba tí ó pọ̀ níkẹ́ lérí àwọn ẹ̀dẹ́ ẹni àánú rẹ̀ pọ̀ ìkẹ́ rẹ̀ pọ̀ nínú ìkẹ́ ọlọ́run èyí tó tóbi náà ni pé ó sọ alukùránì kalẹ̀ fún wa ìkẹ́ ọlọ́run ni alukùránì èyí tó wá ga jù nínú kẹ ọlọ nípa Quran kó náà ní ká gbọ́ yé Bismillahirrahmanirrahim Bismillahirrahmanirrahim tí a bá wo áyà èyí tó ṣáájú ká tó wọnú áyà 16 a ṣàlàyé fún wa wípé al bá bá ń kàá ọ̀rọ̀ tó ń pọ̀ yóò mọ̀ níbáṣepọ̀ pẹ̀lú ọ̀rọ̀ tó tẹ̀lé directly àbí indirectly lọ́nà ka àbọ́nà mi ẹ máa rí ìbáṣepọ̀ láàrin àyà tó kọjá àtàyà tó tẹ̀lé nínú àyà tó kọjá nínú súra èyí ti dúró ọlọ́run ọba ni wa ma kunna mu'adhibina hatta nab'atha rasula wa ma kunna mu'adhibina hatta nab'atha rasula ọlọ́run ọba fi yé wa nínú àyà yìí wípé àwa kìí ṣàdédé jẹ àwọn èèyàn kan níyà a kìí ṣàdédé pa ìran kan rẹ́ a kìí ṣàdédé sọ ìbínú wa kalẹ̀ lórí orílẹ̀-èdè kan a kì í ṣàdédé sọ àwọn èèyàn kan di tan tìrantìran a ti kọ́kọ́ ránṣẹ́ sí wọn a ti fà wọ́n létí a ti fún wọn ní àwọn àmì a ti pe àkíyèsí wọn lọ́pọ̀lọpọ̀ ọgbà kó tó di pé yàwó wà dé nítorí wípé al-uqubatu bi ghayri zulm ìjìyà láì se pa àti wọ́ọ̀nù èèyàn tẹ́lẹ̀ àbòsí ẹ̀rí pé yorùbá náà mọ́ yorùbá ní ìlú tí ọba ti sófin ẹ̀sùn sílẹ̀ òfin ó kọ́kọ́ wà àṣẹ ó wà ẹ ṣe báyìí ẹ má ṣe báyìí ẹ ṣe báyìí ẹ má ṣe báyìí lẹ́yìn òfin àti àṣẹ nìjìyà tó máa ń wá ọlọ́run ọba ọba onídéédé ọba tó ní dọ́gbandọ́gba ni kì í ṣàbòsí. Si ọlọ́run bá ń jẹ́ ká mọ̀ wípé òun ò ní jẹ àwọn èèyàn kan níyà àfi kó ṣe fóun kọ́kọ́ ní òjíṣẹ́ sí wọn ìgbà tí wọn ò gbọ́ ni wọ́n tó tọ́ sí à torípẹ́lẹ̀ mí lè máa rò pé àà ah, ah, ṣe bàbá aláàánú lẹ pọn lọ́hùn ó pa àwọn ìran ànábì Nuh ààrẹ ó pa àwọn ìran ànábì Hud ó ó pa ìran ànábì ṣùháìb ó pa wọ́n rẹ́ ẹ̀sì lọ́ba aláàánú lọ́lọ́ báwo ló ti jẹ́ pọ́lọ́n wá destroy àwọn èèyàn bẹ́ẹ̀ tí a bá wọ àyà kùránì ọlọ́run ti justify rẹ̀ pé òun ìsọba alábùsù wa ma kunna mu'adhibina hatta nab'atha rasula wa ma kunna mu'adhibina hatta nab'atha rasula ọlọ́run ọba kò ní jẹ àwọn èèyàn kan níyà bẹ́ẹ̀ sì ni kò ní pa àwọn èèyàn kan rẹ́ tẹ bá lọ wo nínú ìtàn yóò ti rán òjíṣẹ́ sí wọn kódà ó lè má ṣe òjíṣẹ́ kan tí ó ti rán sí wọn rán sí wọn rán sí wọn wọn ní gbọ́ àbí wọ́n ti pa òjíṣẹ́ ọlọ́run rán sí wọn bẹ́ẹ̀ ìgbà yẹn nìyàwó tó wá wáyé ọ̀nà kan nìyẹn àrùsálà kọ́bílà lẹ́lòkúbà iṣẹ́ ó kọ́kọ́ wá kí jìyàwó tó wá Ayata tí wá fẹ́ bẹ̀rẹ̀ lẹ́nìí ọlọ́run tó wá fẹ́ jẹ́ kó wa wípé tí yẹn bá tún fẹ́ wáyé gan ẹ̀yin gan lẹ́ lẹ́jẹ̀ fáktọ̀ lóbi jẹ́ wípé ọlọ́ ó ti wùlẹ̀ kó mọ́ ara yín fa lápòjúwe ẹnìkan ó gbé epo petrol ó gbé sínú ilé oúnkóókó ó wá wọlé ọwá báwo ni gbogbo onú lè ṣe wá sóòkù báyìí ẹ̀dàkùn ẹ̀fọn náà wà ẹjá finá sórí àjà kí o gbónú lé kò lè mọ́lẹ̀ àwọn èèyàn ní àmàgbépo sínú ilé ẹ̀mọ́wọ̀ rí ilé bá gbiná ilé bá jó ẹ̀rí wípé àwọn náà fọwọ́ ara wọn fà á bó tilẹ̀ jẹ́ pé ọlọ́run fẹ́ kílé yóò jóná tẹ́lẹ̀ àwọn náà ni wọ́n jẹ́ sábàbí ló fi jẹ́ pé ẹ̀rí ọlọ́run ọba ká mọ́ kó tó jẹ yín níyà iṣẹ́ ọwọ́ yín ni ó ṣokùnfà ìyà yẹn ọlọ́run bá gbogbo bá lè sánà ala nafsi basira. bẹ́ẹ̀ ni sánà ala nafsi basira. بصيرا بل الإنسان على نفسه بصيرا ọlọ́wọ́ bá ní ṣe rí àwọn ọmọ ènìyàn tẹ́ rí yẹn tó bá dídọ́ gbẹ́ndẹ̀ alkiyama kó wá gan yóò jẹ́rìí wípé òun jẹ̀bi àwọn tọ́lọ̀wọ́n bá parẹ́ tó bá dídọ́ gbẹ́ndẹ̀ alkiyama wọn ò ní lè sọ pé àwọn jàre àwọn náà sọ wípé lóòótọ́ àwọn jẹ̀bi gbogbo àwọn tọ́lọ̀ bá ní kún ó wọ náà àwọn náà gbà wípé àwọn lẹ́tọ̀ọ́ sí náà ìdí nìyẹn tó fi jẹ́ pé gbà tọ́lọ̀ wọn bá wá fẹ́ sọ̀rọ̀ nípa àwọn ìran tó parẹ́ gbogbo àwọn ìran tọ́lọ̀ wọn bá bá parẹ́ ẹ máa rí wípé àwọn ìṣẹ̀lẹ̀ yàtọ̀ sí pé wọ́n kọ́ tọ́lọ́hún ọ̀kan nìyẹn àwọn fúnra wọn ó tún wá fọwọ́ ara wọn ṣe nǹkan tí ó jẹ́ sábà bí ìparẹ́ fúnra wọn ẹ̀yẹn já ti bìkan kíyèsí báyé ṣe ń lajú tí dàgbàsókè tó ń bá ìmọ̀ sáyẹ́ǹsì àti tẹkinọ́lọ́jì bẹ́ẹ̀ náà là ń fọwọ́ ara wa gbé in tó lè destroy wa là ń gbé kalẹ̀ ìgbàtà ń pé primitive life àwọn nǹkan tá ń jẹ in natural là ń jẹ ìgbà tó yá kẹ́míkà dé tá fẹ́ lo tó natural kò ní kárí ẹ ká lo kẹ́míkà tí ó fi máa pọ̀ sí yóò máa pọ̀ sí lóòótọ́ ṣùgbọ́n àmọ́ para wa díẹ̀díẹ̀ kò ní sí parun kan tí ó wáyé ẹ̀yin ò contribute ìdí nìyẹn tó fi jẹ́ pé gbogbo àwọn ìran tọ́lọ́wọ́n ọba ti parẹ́ torí pé àwọn kan ń bẹ tí wọ́n ń fi yẹn criticize scriptures pé gbogbo àwọn ìwé ọlọ́run tẹ́ ń kà yẹn ṣe bọ́lọ̀ mọ́ pààyàn rẹ̀ pààyàn rẹ̀ náà alkùránì wá jẹ́ kó yé wa wípé tọ́lọ́run bá pa àwọn èèyàn kan rẹ́ àkọ́kọ́ wọ́n ti kọ́ lọ́wọ́n ti kọ́kọ́ rán òjíṣẹ́ sí wọn tí wọn ò gbàgbọ́ ẹlẹ́ẹ̀kejì láàrin ara wọn ìjó jẹ sábà bí ìparun fún wọn àwọn gangan ní òfò ara wọn pàpẹ́ ọlọ́wọ́n ọba fi sọ wípé wàyídá rọ́dínà lóòlè kakọ́rí à wàyídá rọ́dínà lóòlè kakọ́rí à ọlọ́wọ́ bá ní wà ìdá àrọ́dìnà àyíkà kòríà ọlọ́wọ́ nítàwọ̀ ọlọ́wọ́ bá ta bá ti gbèrò nípa afẹ́ pa àwọn èèyàn kan rẹ. afẹ́ pa níṣẹ̀ kan rẹ. afẹ́ pa àwọn ìjọ kan rẹ. àrọ́dìnà ìrọ́dà tọ́lọ́hun kìí ṣe pọ́lọ́hun ṣẹ̀ṣẹ̀ ròó ó ti wà nínú ìrọ́dátùláì al'azaliya alkauniya ó ti wà alkọdariya ó ti wà nínú tọ́lọ̀wọ́ bá ti kọ kalẹ̀ wípé tó bá dàsìkò kan báyìí àwọn ìran kan báyìí wọ́n ó ṣe báyìí òun ọlọ́run òun ó sì pa wọ́n rẹ́ ó ti wà nínú àkọọ́lẹ̀ bẹ́ẹ̀ kámọ́wàá rò wípé ìgbà tíṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ lọ́lọ́run tó ṣẹ̀ṣẹ̀ rò wípé ìtàwọn yìí ṣe ó yẹ kí n pa wọ́n rẹ́ ìpara lóòótọ́ ọlọ́run bá ní wà ìdá arọ́dínà tá a bá ti gbèrò kì í ṣe kó ṣẹ̀ṣẹ̀ ń gbèrò yẹn ó ti wà nínú lọ́gbìmà ṣùgbọ́n gbàtà bá fẹ́ kó ṣẹlẹ̀ ó ní ìtumọ̀ ìdá àrọ́dínà ìta ti kọ sílẹ̀ fún wọn àwọn ìran tá a ti kàkọ́ọ̀lẹ̀ pé wọ́n ó sórí ibú wọn ò ní rí dáadáa ṣe àwọn ìran tá a ti kàkọ́ọ̀lẹ̀ pa pa wọ́n run ni wọn ò ní gbọ́rọ̀ sáwọn ànábì ọlọ́run lẹ́nu ọlọ́run ní lásìkò tá a bá fẹ́ pa wọ́n run tó bá yá àǹkan ní sàdédé pa wọ́n rẹ́. àkọ́kọ́ ó náà ni wípé tá a bá ti fẹ́ pa wọ́n run lẹ́yìn ìgbà tá ti rán òjíṣẹ́ ọlọ́run sí wọn tí wọn ò gbọ́ a wà á jẹ́ kó ṣe pá wọn na gangan ni ó jẹ́ fáktọ̀ ìpanu yẹn fúnra ara wọn alimutrofun òun náà ni àwọn tí wọ́n rí jẹ tí wọ́n rí mu tẹnu wọn tọ́rọ̀ nínú ìlú àwọn yẹn gan ni wọ́n jẹ́ sábà fáktọ̀ ìparun ọlọ́ni àwọn yẹn nínú alimutrofun nínú èdè lárúbá àtàkùn ní oná àtànà dùn ìgbésí ayé gbẹdẹmúkẹ ìgbésí ayé ta ní òbí wá ìgbésí ayé afẹ́ ná àríná ìgbésí ayé afẹ́ lò àrílò ìdí nìyẹn tẹ́ fi rí western mentality lẹ́ni gbogbo ìgbìyànjú náà ni pé bílẹ̀ ayé ó ṣe gbẹdẹmúkẹ báyìí kìí á mọ̀ òun lọ́gbọ̀n tó kàn ó sì tọ́ka pẹ̀lú àlùkìyà lẹ́fún mọ́ ní pé gbogbo technology àti sciences ti ń dìde àwa mùsùlùmí láṣẹ máa rò pé ẹjẹ́ káàdù fẹ́ sí ṣùgbọ́n àwọn tí wọ́n gbé kalẹ̀ ayé ni wọ́n gbé kalẹ̀ ayé báyìí ó sì máa ṣe gbẹdẹmú kẹ àwọn èèyàn padà di almutrifun tó tẹ́ pé ní tí ó kàn wọ́n láyé bí wọ́n ó ṣe jẹ bí wọ́n ó ṣe bí wọ́n ó gbádùn nílẹ̀ ayé nìkan ọlọ́run ọba láwọn wọ̀nyẹn yakuluna wa yatamatta'una kama ta'kulul an'amu wan naru mathwal lahum aláláwọn wọn ni wọ́n kàn máa jẹ wọ́n máa mu wọ́n máa sùn wọ́n máa jí gbogbo èrò wọn láyé kò ní bí ilé ayé ó ṣe bí gbẹdẹmukẹ lọ bí ẹran ọlọ́nirú àwọn ènìyàn bẹ́ẹ̀ àwọn náà ni wọ́n jẹ́ sábàbí tí bìnà ọlọ́run àwùjọ wa lè àwọn ènìyàn ó máa sọ fún wa wípé kí ló dé tóbìnrin àtobìnrin ò ṣe lè fẹ́ra wọn lọ́ndà fundamental human rights kí ló dé tọkùnrin àtọkùnrin ò ṣe máa fẹ́ra wọn ayé oníjàmọ́ nígbàtà ayó tán tá a jẹ tó ṣẹ́kù tá a mọ̀ tá a tún lè fọpọlọ rò mọ́ la fi ń ronú wípé kọkùnrin àtọkùnrin máa fẹ́ra wọn náà kóbìnrin àtobìnrin máa fẹ́ra wọn gbogbo àwọn nǹkan wọ̀nyí tarọ́f ayé gbẹdẹmukẹ́ ìmọ̀ ronú nípa ayé nìkan ká mọ́ ronú nípa alkiyama irú àwọn wọ̀nyí nínú ìran kọ̀ọ̀kan àwọn ni wọ́n máa ń jẹ́ sábàbí ìparun tí parun fi máa ń ṣẹlẹ̀ ọlọ́wọ̀n bá ní amarna mutrafiha ọlọ́wọ̀n bá ní ta bá ti ṣetán láti pa ìran kan rẹ́ amarna mutrafiha ìtumọ̀ yìí ọ̀nà mẹ́ta abọ́nà mẹ́rin làwọn àfónímọ̀ tẹ̀sí náà fi tú ìtumọ̀ àkọ́kọ́ àmọ́rúnná mùtìrọ̀fíà ọlọ́wọ́n bá ní àwọn tó jáwọn ẹni bí àwọn tí wọ́n ń jayé fàmílétè ìtútọ́ a wà pa wọ́n láṣẹ ààjẹ́ kó rọrùn fún wọn àti máa ṣe lọ́hun gbogbo ṣíṣe lọ́hun yẹn yóò mọ̀ dá sí gbádùn bá ṣe ń ṣe ẹlọ́run sí owó máa pọ̀ sí bẹ̀rẹ̀ wá sọ pé ká ṣe tọ́lọ́run ò ní ewu làbúrò ṣe tọ́lọ́run èyí táwọn ń ṣe yí àwọn jẹun àwọn ń gbádùn ẹ̀rọ lómi ò máa sọ pé pé ah, àwọn ìlú ìsìláàmù gan-an tó ti ń ṣẹ̀sìn tí wọ́n gbádùn lágbàáyé táwọn ìlú tí wọ́n ti ẹ̀lẹ́sìn ọlọ́wọ̀n bá ní àmàrin náà mú tọrọ fi yá ọlọ́wọ̀n bá ní àwọn tí wọ́n jẹ́ àwọn tí ò mọ́ lọ́hun àwọn lápá ọba ní kírun mọ́ ní nàìjíríà ó ń kírun jù bẹ́ẹ̀ lọ ìyàtọ̀ wa bí wọn èkírun wọn èsì kan wọn mu tí wọn jẹ lẹ́dẹ̀ ìgbésí ayé wọn sì tún da yọba àbùtọ́ lọ́wọ́ ọba sílẹ̀ nínú àwọn ọ̀nà kan nìyẹn táwọn àfọ́nímọ̀ tẹ̀fsí tí wọ́n fi tó àyà yẹn pé àmàrínà mùtẹ̀rọ̀ fi yá nínú àmúrì wípé a pa wọ́n láṣẹ ká má ṣe àwọn tí wọ́n rọwọ́ họrí ọ̀dọ̀ wọn nìbàjẹ́ ó ti bẹ̀rẹ̀ lẹ́fì máa nínú àwọn àwùjọ gbogbo bàjẹ́ tẹ bá ń rí ní àwọn tán bá wà ní social class tí wọ́n bá wà léyìí tó kéré jù ìbàjẹ́ tẹ bá ń lára wọn ó originate látòkè ní ẹ̀yẹ mọ́ kéèsì tán bá ní àwọn ọmọ mẹ̀kúnnù wọ́n ń ṣaṣẹ́wó wọ́n ń ṣèṣekúṣe ẹlọ́wó dáadáa àwọn tí wọ́n ń lò wọ́n fún nǹkan yẹn àwọn tó wà lókè náà أمرنا متر فيها ففسقوا فيها أمرنا متر فيها ففسقوا فيها ọlọ́run ọba ní tá a bá ti wá pa wọ́n láṣẹ bẹ́ẹ̀ àwàjò rọrùn fún wọn fàfàsàkó fi nígbà wọ́n fẹ́ jẹ wọ́n rí jẹ wọ́n fẹ́ mu wọ́n rí mu wọ́n fẹ́ ṣèranù àyèrànú bẹ wọ́n bàbá lẹ̀ jẹ́ gbogbo tọ́lọ́wọ́ ọ̀fẹ́ yẹn wọ́n mọ̀ promote ẹ̀ gbogbo ọ̀nà tí bàjẹ́ ó fi rọrùn wọ́n facilitate ẹ̀ wọ́n kọ lẹ́tà síbìnà ọlọ́run nìyẹn ìgbà tíbìnà ọlọ́run bá wá dé ẹnìkan kò ní rà ìdá sáìdámọ́ ọlọ́run ní sàdédé bínú yóò tó stéèjì kan tó ṣe wípé bẹ́yẹn bá ti rá ẹ mọ̀ rí pé ìtò dáadé sẹ́kọ̀ orílẹ̀-èdè ní ìbẹ̀ bẹ́ẹ̀ni kan bá rin òwò jáde tó bá wá sọ pé ah wáì tó dírẹ́sì báyìí ní òwò ó lè lọ ẹ̀wọ̀n mo ni kí lọ́ka tiẹ̀ pẹ̀lú ẹ̀ in tó ń ṣúùsì láti bó ṣe fẹ́ dírẹ́sì ni kódà bó bá sọ̀rọ̀ ó lè lọ ẹ̀wọ̀n lórí ẹ̀ wọ́n ò ní kí ni máa ń pè wọ́n ò ní eight statement àbí kankan speech wọ́n ní eight speech ni pé o fọwọ́ pa ìjọmọlúàbí ẹ̀ mọ́ rìn yóò èyí tó sọ o lè rẹ̀ wọ́n sí ó dìgbà tí ìbàjẹ́ bá tó bẹ́ẹ̀ láwùjọ àwọn tí ó dẹ̀ promote ìbàjẹ́ yẹn àwọn tẹ́nu wọ́n tọ́rọ̀ ló promote ẹ̀ ẹ̀yẹn máa gbogbo ìbàjẹ́ tó ń bá ń ṣẹlẹ̀ láwùjọ tíjọba tí wọ́n bá gbìyànjú gbìyànjú gbìyànjú tí ìbàjẹ́ yẹn ò parí bọ̀rọ̀ ó lọ́wọ́ àwọn alágbára nù ni kidnapping ẹ lọ wádìí ẹ̀ ó lọ́wọ́ àwọn mutarafun ó lọ́wọ́ wọn nínú ni Boko Haram bandits ẹ lọ wádìí ẹ̀ kò mọ lórí àwọn èèyàn yẹpẹrẹ tí ẹ bá tọpinpin tọpinpin tọpinpin àwọn tẹ́ bá ń jẹ ẹ̀rọ lọ́wọ́ báyìí ọlọ́wọ́n bá ní nínú tí máa ń fa destruction nìyẹn ibi tí ó ti bẹ̀rẹ̀ nìyẹn àwọn tán nífàn tí wọ́n lè kanna àwọn ni wọ́n mọ sagbóde gba aburú fàfásakú fi á tó bá wá rí bẹ́ẹ̀ àwọn gangan ni wọ́n mọ ọríjìnéètì gbogbo bàjẹ́ táwọn ẹni tó hàn àwọn lárúbáwá wọ́n ní annáàsù aláàdínì mùlúkìhì annáàsù àlàádìní mùlùkì wọ́n nílẹ̀ ẹbá ti délù kan ìṣesí ọba àlú làwọn aráàlú náà mọ̀ sí bẹ́ẹ̀ bá wọn ní òlú kan bẹ́ẹ̀ bá rí bàjẹ́ tó gbòde kan bẹ̀ ẹ wo àwọn aláṣẹ wọn ẹ wo tí wọ́n rọ́wọ́ họrí nínú àwùjọ yẹn ìpìlẹ̀ bàjẹ́ yẹn ọ̀dọ̀ wọn lẹ́ẹ̀ ti bá ọlọ́run ọba ní fàfásakú fi yá ọlọ́run ní wọ́n bá bẹ̀rẹ̀ sí ní máa ṣe bàjẹ́ lórílẹ̀ pàápọ̀ alẹ́ alẹ́kọ̀ ọlọ́run ọba ní ọ̀rọ̀ tí mo ti sọ kí n tó dá wọn pé padà pa wọ́n rẹ́ ni yóò bá ṣẹlẹ̀ wọn lórí ìdí nìyẹn tá a fi sọ fún wa wípé nígbà tọ́lọ́wọ́ bá níwá ìdá àárọ̀ dínà kì í ṣe pọ́lọ́ ń ṣẹ̀ṣẹ̀ ń rò ni torí ọlọ́wọ́ bá tí ọlá rẹ̀ ga gbogbo tí ń ṣe ó ti parí lórí ẹ̀ kó tiẹ̀ tó bẹ̀rẹ̀ nǹkan làwọn àfáà náà fi ní alkhali lọ́lọ́hun ọba dẹ́dà lọ́lọ́hun kì í ṣe pépà tó dẹ́dà ló tó gba orúkọ yẹn ó ti ń jẹ́ adẹ́dà kó tó dẹ́dà bẹ́ẹ̀ bá jẹ́ dókítọ̀ lẹ́nu ṣerúgbà tó bẹ̀rẹ̀ ṣẹ́ dókítọ̀ náà tó ń gbọ̀ bẹ̀ bọ́ bá jẹ́ bricklayer ìgbà tó ń ṣiṣẹ́ yẹn táàrí kó o mọlé gan bó bá ń kọ lọ́wọ́ ọmọṣẹ́ lápò ṣùgbọ́n pàtàkì bá ti ń rí tó ń ṣe láti bricklayer tẹ́yà bá jẹ́ kápẹ́ńtà ìgbà tó bá bẹ̀rẹ̀ sí ní kàpótì tó nǹkan nǹkan táà rí báyìí á ní kápẹ́ńtà náà wọ́n lọ́ kọ́lọ̀ tó dẹ́dà ló ti jẹ́ alkhalik kì í ṣe pípa tó dẹ́dà tán na tó wà ní ah, àtàrà kó dẹ́dà ẹjá mọ́ pè ní ọba dẹ́dà rárá o ọlọ́wọ́n bá jù wá lọ púpọ̀ ọlọ́wọ́n bá jẹ́ kóríwá pé àwọn tó ń parẹ́ yìí kán tó dáyé ló ti wà nú àkọọ́lẹ̀ pé òun pa wọn rẹ̀ ìdí ni ẹ̀tọ́ lọ́wọ́ bá kọ́ alẹ́ alkaolu yẹn ọ̀rọ̀ pé ń padà pa wọ́n rẹ́ yóò bá wá ṣẹlẹ̀ wọn lérí. ọlọ́run ní àwa pa wọ́n rẹ́ padà mọ́rùnà àtẹ̀lé ní rọ. ọlọ́run ní àpàdà wọn á pa rẹ́ tán yányán tó ní gbérí ìtumọ̀ àkọ́kọ́ nìyẹn ó wá ń bẹ ẹnu àwọn àfáà tí wọ́n ní àìṣe ká fi túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ipò ọlọ́run wá pa wọ́n láṣẹ kan ṣe bàjẹ́ ọlọ́run dẹ̀ sọ́lá ìlú ní Al-Qur'an pé ọlọ́run la ya'muru bil fahsha ọlọ́run kì í pààyàn láṣẹ pé yóò ṣe bàjẹ́ ajẹ́kẹ́bò láṣẹ wá túmọ̀ rẹ̀ pọ́lọ̀ lọ́pa wọn láṣẹ kan máa ṣe in ṣe àwọn àfáà mi ní bẹ́ẹ̀ ni amúra kọ̀dàríyà pé ọlọ́run ó ti fi pé ó ti kọ́ọ̀lẹ̀ pé wọ́n ó ṣe wọ́n ní túmọ̀ rẹ̀ àwọn ni ó dá ẹjá tún wo ìtumọ̀ mi ìtumọ̀ kejì wọ́n ní wà ìdá arọ́dínà ààrùn nìkàkọ̀rí àtàn àmàrínà mọ̀tẹ̀rọ̀ fíyà wọ́n ní ìtumọ̀ rẹ̀ ó náà ni wípé ọlọ́run níta bá ṣe tán láti pa àwọn ìran kan rẹ́ àmọ́ ríná mọ̀tẹ̀rọ̀fíyá wọ́n ní gbólóhùn kan bẹ tó wà mahfuf níbẹ̀ wọ́n ní àmọ́ ríná mọ̀tẹ̀rọ̀fíyá bìtọ́ à fàfàṣàkó fíyá àwọn ọlọ́run ọba apá wọn láṣẹ pétọ́ lọ ní ẹ ṣe fàfàṣà kú rí wọ́n bá ṣe tí wọ́n lọ́tọ̀ ìtumọ̀ yìí lóhun jùmùhúrù àwọn tó pọ̀ náà àwọn àfónímọ̀ tẹ̀síl ibẹ̀ ni wọ́n lọ bó tilẹ̀ jẹ́ pé ìtumọ̀ tàkọ́kọ́ yẹn náà kò fi gbogbo ara jáde nítorí wípé kúlùmù yẹ́ sàrùn mímọ̀ kúlẹ̀ kọlà anẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam anábì ní kó wá yín ìntọ́lọ̀ ń torí ẹ̀dá kó wá ní ọmọ ògúnṣe ẹni tọ́lọ̀ wọn bá torí pòun fẹ́ fi wà àlìjánà da iṣẹ́ àlìjánà ní ọ̀rọ̀ ọlọ́run láti máa ṣe bó bá ń ṣiṣẹ́ ẹ̀ná bó bá kù díẹ̀ káàtó iṣẹ́ ẹ̀ná yóò ní ògúnṣe mọ́ ẹni tó bá yìí ṣe wípé iṣẹ́ torí iná lọ́lọ́wọ́n bá torí rẹ̀ dá ọlọ́wọ́n bá yóò jẹ́ kí gbogbo tíṣẹ́ ẹ̀ná yẹn tí ó fi ma wú ọlọ́run kò tí gbogbo ohun tíṣẹ́ yẹn tí ó fi ma já sí rọrùn ọlọ́run kò tí yóò ma wùwa náà yóò máa gbayì yóò ma wùwa náà yóò ma lóókọ yóò ma wùwa náà yóò ma lówó lọ́wọ́ yóò ọwọ́ rẹ̀ ó wá nítorí wípé torí kó lè wọ náà yẹn tí ò bá já sówó fún gbogbo ntí istidraj na ń pè yẹn làwọn afáàfin sọ pé tá a bá sọ pé ọlọ́run ọba pa láṣẹ àṣẹ amúrù yẹn ni sàkárọ̀ ẹ̀ tẹ̀síran kọ̀dàríyàn ṣùgbọ́n túnmọ̀ ẹlẹ́ẹ̀kejì ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn olùmọ̀ tafsir wọ́n ní a gbọ́dọ̀ ṣe tẹ̀kìdírú kẹlmà náà ní wípé wáyé dáa àrọ́dínà anúlé kakọríyá àwọn ọlọ́run ọba tá a bá ti gbèrò tá a ṣetán tá a fẹ́ pa ìletò kan orílẹ̀-èdè kan ìran kan bá a bá fẹ́ pa wọ́n run láàrin ara wọn náà ni wọ́n ti bẹ̀rẹ̀ parun yẹn. ọlọ́run ọba ní a wà á jẹ́ kó ṣe wípé àwọn tí wọ́n nífọ̀n léèkan náà nínú wọn àmọ́rún náà mú fi ya àìbìtọ́ à á pa wọ́n láṣẹ wípé ẹ máa ṣe tọlọ́hun táwọn tó ṣáájú tó bá ipá wọn náà kọ́kọ́ yapa àṣẹ ọlọ́run tó dájú nípa ẹni tẹ́ ń bọ́ lẹ́yìn ẹ̀ní ṣe fẹ́ràn ẹgbà tọ́lọ́run fẹ́ sànú àná Muhammad sallallahu alaihi wasallam anábì máa ń bẹ lọ́pẹ́ Allahumma ìrẹ́ ọlọ́run àìzàl islam bí islami ahadil umarain àwọn èèyàn méjì kan bẹ ní ìlú Mẹ́kà Umaru ni wọn alákìkájú èèyàn ni wọn ẹnu wọn tọrọ nínú ìlú Ànábì wa máa bẹ lọ́pọ̀ èrè ọlọ́run bá wa ran Islam lọ́wọ́ kẹ́nìkan ló àwọn ọmọ mi kò tiẹ̀ gba Islam ìgbà tọ́lọ̀ wọn sàánú Umar bin Khattab òun ló gba Islam ó Islam tán báyìí kẹ́kẹ́ pamọ́ àti òkè nù ibi tán bá lánàá bí ò lè débẹ̀ Umar ó máa lọ ọbẹ̀ ẹni tó bá tó bẹ́ẹ̀ kọ́dọ̀ ọdún ẹlòmíì tẹ́rù ń bá àjígba Islam ń bọ̀ ọgbọ́pẹ́ Umar Islam ó náà gba Islam nígbà míì kí àwọn ẹni tó nífọ̀lẹ́ ìkanná láwùjọ kí wọ́n ṣe dáadáa ọlọ́run a máa fi ṣe sábàbí káwọn èèyàn tó wà lẹ́yìn káwọn náà máa ṣe dáadáa làfáà fi sọ pé ìdáká na rọ́bù lẹ́bẹ̀ẹ́tì lítọ́bùlì bọ́ rìbá tí ó bá yẹ pé bá lè òun ló gbélù onílùlù فلا تلومن الأطفال من حالة الرقص فلا تلومن الأطفال من حالة الرقص فلا تلومن من حالة الرقص àfáà ní tí baálé ilé bá gbèlù tí ìlú ẹ má bú àwọn ọmọ kéékèèké tí wọ́n bá wá ń jó torípẹ́ tó fi lè mú bá lélé tó gbélù tí lù àbí màṣáṣọ́rọ́ tọ́nù ya ó máa ń bí wìjájín fakọ́lá dáṣákìlá àti ti yí ìbánu fakọ́lá alámátà ní àrífò nàkọlù sàbákùtà bí yí ọ̀nà ìmọ́kọ́ nítorí pé alákàn tí ń rìn lọ tí ń wọ́ ọ wá jókòó ń dọ́kan àwọn ọmọ rẹ̀ tí ń tí wọ́n ń wá ń <laughs> àwọn tí wọ́n nífàlẹ́ ìkaná nínú wa àwọn ìjọba wa àwọn olówó nu wa àwọn ìmáàmù wa àwọn tá ń wò ọ̀dọ̀ wọn nìbàjẹ́ tí máa ń bẹ̀rẹ̀ ní fi kárí tí dáadáa bá bẹ̀rẹ̀ látọ̀dọ̀ wọn bọ́lọ̀ ń bá fẹ́ àmọ́ kárí náà lọ́lọ́wọ́n bá fi jẹ́ kó wa wípé ìpìlẹ̀ bàjẹ́ àwùjọ àti bí leadership ní àti òkè làwùjọ tí máa ń bàjẹ́ àwọn náà máa ń ṣokùnfà ìparun ọlọ́run bá fi jẹ́ kóyè wa wípé wá ìdá àrọ̀dìnà ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì ni ẹ àmárínà mútùrọ̀fí àbítọ́ à fàfásàkò fi ya ọlọ́run bá ní ká tẹ̀láṣẹ òun ò ní tẹ̀lé wọ́n bá ṣe bàjẹ́ lórílẹ̀ Àkọọ́lẹ̀ póhun ọlọ́run ó pa wọ́n run yóò bá ṣe lé wọn lérí ìpadà mọ́rìnlá. Ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì nìyẹn. Ìtumọ̀ ẹlẹ́ẹ̀kẹta. Àwọn àfáà wọ́n ní wá ìdá àrọ̀dìná anúhulé kakọrí ya. Ìdá kìrá àti wọn táwọn gbára lé bitefkil wọ́n wá sọ pé amarna mutirofiya amarna mutirofiya bó tilẹ̀ jẹ́ pé kìrá yẹn laysat ibn kathir alayhi rahmatullah ó ní falmashhur qira'atu takhfif èyí tó gbajúmọ̀ ó náà ní ká ṣe takhfifu mímu yẹn kó má ní ṣadda ṣùgbọ́n nínú kìrá mi ṣáàzà àwọn ṣe tẹ̀ṣdídù mímu yẹn yóò wá fa tí wọ́n fi túmọ̀ rẹ̀ wípé wá ìdá àrọ́dínà àánú òlìkà kọríya táwọn ọlọ́run ọba tá a bá ṣe tán tá a bá fẹ́ pa ìletò kan àbáwùjọ kan run olórí ibú wọn ní òjọba wọn. àmọ́rná á sọ́dà ní ìrù wọn mo ti rọ̀ fi àwọn tí ò ná ní alkiyama ni ó mọ dáwọn ọ̀gá wọn ni ó mọ̀ jẹ́ pírẹsidẹ́ǹtì wọn ni ó mọ̀ jẹ́ gọ́ọ̀nà wọn àwọn ò wá ní kọ̀kílẹ̀ òṣùlá ìlà gbogbo tọ́lọ́wọ́ ọba ọ̀fẹ́ ni wọ́n máa promote bí wọ́n ṣe ń yàwó síbi ẹbọ ní ọmọ ìyàwó sílẹ̀ aṣẹ́wó òbítíbitì owó lórí bọ́ọ̀lù ní ọmọ ìyà síbẹ̀ wọ́n máa ṣe ọdún òrìṣà lágbàáyé wọ́n yà owó tó pọ̀ síbẹ̀ kìrá tẹ̀kílù yẹn ó ń bẹ nínú àwọn àfáà tí wọ́n fi túmọ̀ rẹ̀ wípé a ń márùnà mú tẹ̀rọ fi à. Ìpé ọlọ́run ọba ní owó fi ṣe olórí wọn, àwọn ẹni ibi nínú wọn, àwọn tí ó mọ Ọlọ́run, àwọn tí wọ́n ìrònú àlìkìyámà ni ó máa jó lórí wọn. Tó bá ti wá rí bẹ́ẹ̀ kò sí dáadáa kan táwọn olórí ẹ ó ṣe fàfásàkù fi á wọ́n wà máa fi ọlọ́run níràn pé kí lọ́lọ́run ó ṣe torí páwọn lọ́gá bẹ́nìkan bá fẹ́ sọ pé ah intention ọlọ́run ọ̀fẹ́ òun nìkan lọ ti mọ́lé bí ọba dákẹ́ òun nìkan padànù fàfàsàkó fi ha wọ́n wá bẹ̀rẹ̀ sí ní máa ba ilé ọlọ́run ọba jẹ́ wọ́n mọ takotọ́ ọlọ́run ọba lórílẹ̀ látara tí wọ́n ń ṣe yẹn náà ni ọ̀rọ̀ tọlọ́run tó ti gbà wájú yóò bá ṣẹlẹ̀ wọn lérí ọlọ́run ọba ni a pa wọ́n rẹ́ ní títí tan yẹnyẹn ìtumọ̀ ẹlẹ́ẹ̀kẹ́lò nìyẹn ìtumọ̀ ẹlẹ́ẹ̀kẹrin lórí àyà yìí

láti pa àwọn èèyàn kan in tí ń gbétumọ̀ yẹn yàtọ̀ náà ní kẹ́lìmọ̀ amara yẹn amara náà mọ̀jọ̀rọ̀ bí wọ́n ní amara yẹn kì í ṣètumọ̀ ó pàṣẹ wọ́n ní alásìlù ó náà ní minal imuru minal imuru al imuru ó náà ní alikẹ́sìrọ̀ ìtòpọ̀ àmọ́rinà mo tọ̀rọ̀ fi ájẹ́ káwọn kò kí ó pọ̀ jù àwọn ẹni rí lọ ájẹ́ káwọn ẹni bí kán lẹ́nu jù àwọn ẹni rí lọ ájẹ́ káwọn ẹni bí kí wọ́n wà nípò jù àwọn ẹni rí lọ ájẹ́ kẹ́nu àwọn ẹni bí ó tọ́rọ̀ wọ́n láṣẹ wọ́n pọ̀ lárísìkì wọ́n pọ̀ ló ń kà wọ́n pọ̀ nípò wọ́n lẹ́nu wọ́n lọ́wọ́ wọ́n lẹ́sẹ̀ tọ́bá ti wá di nígbà gbogbo ètò pátá ọwọ́ àwọn ẹni ibi ló wà àwọn ẹni rẹ̀ ẹnu ò máa fa fi ó bá bẹ̀rẹ̀ sí máa ilẹ̀ jẹ́ kò wá ní sí dáadáa kankan lórílẹ̀ mọ́ ju àìdá lọ. àkọọ́lẹ̀ tọ́lọ́wọ́n bá ti kọ lé wọn lórí yóò bá ṣẹ lé wọn lérí wádà àìdá tẹ̀lé àbáwá pa wọn rẹ ìtumọ̀ mélòó ó lè lẹ́kẹ̀ẹ́ yẹ mi kàn kú ẹ̀dá dáadọ́ bẹ́ẹ̀ tẹ́ bá wá wo ọ̀rọ̀ yìí àwọn jùmùhúrù àwọn àbónímọ̀ tẹ̀síìrì wọ́n ní gbogbo bí tá a tú sí yẹn pátá náà ló lẹ́rìí ní Qur'an gbogbo ẹ̀ ló lẹ́rìí àmọ́ síyáàkọ̀ ọ̀rọ̀ tó ń pọ̀ yìí pẹ̀lú dàláàlà èdè lárúbáwá èyí tó dọ́gba jù o náà ni àmárọ̀ èyí tó dọ́gba jù ibi tọ́pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ tafsir tí wọ́n fi sí ó náà ni àmàrúnà mútẹrọ fíà bìtọ́à ìbẹ̀lẹ̀ àwọn jùgbúrú fi sí ṣùgbọ́n gbogbo àwọn èyí tí wọ́n tún yan náà ó láwọn ṣàwárì nínú al-Qur'an ṣùgbọ́n tí gbogbo ẹ̀ lọ kò sí kankan tí túmọ̀ rẹ̀ kúrò níbi mutrafun al gbogbo tọ́lọ̀wọ̀n ọba ọ̀fẹ́ yẹn làwọn ó mọ pọ́nléwé gbogbo tọ́lọ̀wọ̀n ọba ọ̀fẹ́ làwọn ó mọ ṣe wọ́n sì mọ ní sí wọ́n mọ pọ̀ sí wọn wá ní náà ní ọlọ tírù wọn bá ti pọ̀ nípò olórí tírù wọn bá ti pọ̀ níbi àwọn tí ó mọ di abẹnugan tírù wọn bá ti pọ̀ nínú àwọn tó pé ọ̀dọ̀ wọn lọ̀rọ̀ ó mọ sẹ́rí sí ẹ retí ìparẹ́ àwọn àfọwà mú jáde ń bí wípé tọ́lọ́ bá lòun ó pa àwọn èèyàn kan rẹ́ wọ́n kọ́tọ̀ ọlọ́run bákan náà láàrin ara wọn àwọn náà ó fi ọlọ́run níra ẹ wo ìjọ Ànábì Sọ́ọ́lẹ̀ alayhi salatu wassalam ọlọ́wọ́ bá ní faqala lahum rasulullahi naqata Allahi wa suqyanaha faqala lahum rasulullahi naqata فكذبوه فعقروها ká gbé láti ibi tó ti bẹ̀rẹ̀ إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوا فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها ọlọ́run ọba ní bó ti wulẹ̀ kórí ara ànẹ́bì sọ́ọ́lì ara sáwọn èèyàn òjíṣẹ́ ọlọ́run ní sọ́ọ́lì ẹgbàá wọ́n láwọn onígbàgbọ́ àfikáwọn orí àmì tí ó mọ̀ tọ́ka sí wípé ànábì ọlọ́run sọ́ọ̀lì ànábì sọ́ọ̀lì alayhi salatu wassalam àmì wo lẹ ń fẹ́ wọ́n láwọn fẹ́ pẹ́rà ń kú mi jáde láti máa padà ìdákùnjẹmọ́ kí ni ìbáṣepọ̀ àpáta àti ràkúnmí ẹ̀ tí ẹ̀ sọ pé kí ràkúnmí kó bíbèjì ẹ wá ní kí ràkúnmí jáde láti inú àpáta ọlọ́run fi wọ́n lẹ̀ ràkúnmí ọ̀hún ó jáde ṣùgbọ́n yóò ní májẹ̀mú àwọn farama májẹ̀mú ọ̀hún náà ni pé jọ́jọ́ ràkúnmí bá ti mú mi ẹ̀yìn òní mú mi jọ náà odò kan tó wà ní náà níjọ́ tí bá mú mi ẹ̀yìn òní mú mi anàlùmọ́ àkísìmọ̀tún bẹ̀rẹ̀ náà Àbẹ̀rù àrùn nàìjíríà ẹ máa pé omi mú pẹ̀lú ràkúnmí ni wọ́n làwọn faramọ́ tí ràkúnmí bá ti mú mi dọ́kan wọn ò ní mú mi ìjọta bá mú mi ràkúnmí ò ní lọ sódò ẹnìkan wá ń bẹ òun fẹ́ mú mi wọ́n wá ní àó lè lóòdò lébì ọjọ́ ràkúnmí lòdì ràkúnmí báwọ̀ èyàn mú mi ràkúnmí mú mi ọlọ́run bá fi wá júwe ẹni ẹgbẹ́ àṣùkọ́ ọlọ́ni ṣàdédé ni ẹni tó jó lórí ibú olójẹ́ sábà bí destruction nípa gbogbo àwùjọ kọ̀ọ̀kan náà làwọn olórí ibú yẹn máa wà àwọn ni wọ́n máa fi ọlọ mìíràn pé kí ni ó tẹ̀lẹ̀ wọ́n bá láwọn èèyàn tó tẹ̀lé wọn lẹ́yìn arákùnrin yẹn ló wá dìde níjọ́ náà kó lọ pa ràkúnmí yẹn kì í ṣe kó pa omi nìkan ó tún wo ràkúnmí yẹn sí ràkúnmí eléyìí tó kàn pa ni

ẹjọ́ máa mú mi ẹ má fi jàǹbá ṣe é. bàbá gbàgbó wọn nírọ̀ ni ànábì sọ́ọ́lì ń pa pèrà kúmẹ́ lásán bàbá pa kí ni ó ṣẹlẹ̀. wọ́n sì kúnra kúmí ẹ wọ́n gun pa. ọlọ́run ọba ni mo sì ṣe wọ́n bọ́sẹ̀ ṣe sojú látara ìwọ̀ ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ látara kíkọ́ tọ́lọ́run látara pé wọ́n ní kí lọ́lọ́run ọgbó ṣe wọ́n fi ọlọ́run ọba níran ọlọ́run níbi ìsìnbẹ̀rù nǹkan tí ó ṣẹlẹ̀ nígbà tí mo pa wọ́n rẹ́ tán jọmọ́ kí ni ó ṣẹlẹ̀ kí ni ó ṣẹlẹ̀ látara àjẹ eléyìí ẹ wo tó kórí ibú bá nínú àwọn tí wọ́n lẹ́nu àwọn tí wọ́n gbà pé ní táwọn bá ṣe àṣegbé ni ló fi jẹ́ pé gbogbo àwọn àwùjọ tẹ bá ti rí àwọn ọ̀tá ọlọ́run kódà kó ṣẹyọ kan ẹ sáàmà bẹ lọ́hùn kọ́lọ̀ mọ́ bínú sí wa nítorí agbúrú ọwọ́ ẹnìkan sí ọlọ́run jẹ́ kó yé wa nínú ààrẹ bí olórí ibú kan bá ń bẹ nínú ẹbí bẹ́ẹ̀ bá gbìyànjú láti kápa rẹ̀ yóò kórí gbogbo fámìlì yóò fa ìbínú ọlọ́run ọba bí olórí ikú kan bá ń bẹ nínú orílẹ̀-èdè tẹ́ bá fi ṣe president àbí ẹ fi sípò àṣẹ yóò kò rí gbogbo orílẹ̀-èdè ìdí ìyẹn tọ́lọ́n bá fi ń sọ bá pé tọ́lọ́n bá fẹ́ pa àwọn èèyàn kan rẹ́ ọlọ́run ó ṣe débi wípé àwọn gangan ni wọ́n jọ wọ́n jẹ pátọ́ ìbínú ọlọ́run tó ṣẹlẹ̀ sí wọn. ọlọ́run bá ní àwọn tí wọ́n jẹ́ àwọn onípàlàpàlà àwọn tí wọ́n rí tayé ṣe àwọn tẹ́nu wọn tọrọ àwọn ni mo tọrọ fíyá àwọn ni ọlọ́run ọba yóò pa wọn láti ẹgbẹ́ yẹn ànábì ẹlọ bá wọn àwọn tí wọ́n lẹ́nu yẹn lọ ṣe wà sí fún wọn pé ká gba tọlọ́run fàfàṣà kó wọ́n bá wá balẹ̀ jẹ́ wọ́n kọ̀tọ̀ ọlọ́run ọba lè bá bá ti wá kọ̀tọ̀ ọlọ́run àwọn èèyàn tó kù wọ́n mọ̀ tẹ̀lé wọn. àkọọ́lẹ̀ tọlọ́run yóò bá ṣẹ́ mọ́ wọn lérí ọlọ́run bá pa wọ́n rẹ́ arimúdáde ń bí wípé ọlọ́run tó sàdédé pàwọn yà rẹ̀ èyí ó jẹ́ ẹ̀rí fún wa fáwọn tán sọ pé ọlọ́run yín nínú ìwé ọwọ́ yín bí kán lọ pàwọn kan ó pàwọn ẹsẹ̀ lọ́lọ́ba aláàánú ni ẹ sọ fún wa pé kò yẹ wọn ọlọ́run kì í sàdédé ọlọ́run wá tẹ̀ síwájú nínú àyà tó tẹ̀lé ọlọ́run bá wá fẹ́ jẹ́kóyè wa tàbá ní apà èèyàn rẹ̀ apà ìran kan rẹ̀ ìran ti wá nínú ọmọ ènìyàn tó pọ̀ ìgbà wo lọ́lọ́run bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn rẹ̀ sí látorí ànábì ádámù ni rárá áyà yìí ó jẹ́ yé wa ìgbà wo ló bẹ̀rẹ̀ ìgbà wo ni kọ́lọ̀wọ́ kan pa àwọn èèyàn rẹ̀ ọlọ́wọ́ bá ní wà kámkámù kàbàríyà nìyẹn ọlọ́wọ́ bá ní àìmọye kò tiẹ̀ ló ń kà àwọn ta ti parẹ́ nínú ẹ̀lùkúrún kọ́rùnù sẹ́ńtúrì ló jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n nínú àwọn tí wọ́n ti lo àwọn centuries nínú àwọn tí wọ́n ti lo ayé ṣáájú yín àkàìmọye àwọn táwọn ọlọ́wọ́n bá ti pa wọ́n rẹ́ ọlọ́ni ṣùgbọ́n ẹ lọ mọ̀ kì í ṣe pípa wọ́n rẹ́ la fi bẹ̀rẹ̀ ayé lẹ́yìn ọ̀rẹ́ ni ẹ̀yìn ànábì núwà ló tó bẹ̀rẹ̀ ká máa pa àwọn èèyàn rẹ̀ àsìkò ànábì Adam kò sí tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn ṣe lọ ọlọ́run pa wọ́n rẹ́ ọlọ bẹ́ẹ̀ àsìkò Shif ọlọ́run pa àwọn èèyàn rẹ̀ àsìkò ànábì Idris ọlọ́run pa àwọn èèyàn rẹ àwọn ànábì míì tún wá lọ́nà àwọn àrọ́mọdọ́mọ ádámù ọlọ́run pa àwọn èèyàn rẹ lásìkò ànábì Núà. ìdí nìyẹn tẹ́ ẹ bá rí nínú Quran tọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ nípa àwọn ìran tó ń parẹ́ orí Núà ni ti bẹ̀rẹ̀. tàbí àwọn ọmọ òun ni mo sẹ́yìn a jẹ́ wípé ó gbúdọ̀ di mímọ̀ fún wa nínú àwọn ẹ̀kọ́ ta rí mú jáde nínú àyà yìí pípa ìran rẹ kọ́ lọ́lọ́ fi bẹ̀rẹ̀ ayé rárá a sì tún gbúdọ̀ rí mú jáde ń bẹ̀ wípé pípa ìran rẹ ìgbà tí ẹ bọ́ tọwọ́ orílẹ̀ ọlọ́run bẹ̀rẹ̀ sí ní pàwọn rẹ̀ torí pé àkọ́kọ́ òjíṣẹ́ ọlọ́run òun lànàbì Nuh òun làkọ́kọ́ òjíṣẹ́ ọlọ́run ànàbì Nuh látàsìkò rẹ̀ ọlọ́run ti bẹ̀rẹ̀ sí nípa àwọn èèyàn rẹ̀ àwọn tó bá kọtọ lọ ṣùgbọ́n kànẹ́bì inú o tó dé kò sí táwọn èèyàn rí wọ́n ṣe ọlọ́run ò ní pa wọ́n rẹ̀ nítorí pé nìkan kò ṣẹbọ sì ń bẹ láàrin ànẹ́bì Adam sànẹ́bì inú one thousand years ní ọdún tó ń bẹ láàrin ànẹ́bì Adam sànẹ́bì one thousand years ajẹ́pẹ́ gbogbo 1000 years yẹn kò sẹ́bọ lórílẹ̀ ajẹ́ wípé ẹbọ gan fáktọ̀ ńlá ni tó ń fa ìparun nínú àwọn nǹkan tá a mú nínú àyà yìí ó nìyẹn bákan náà arimújáde nínú àyà yìí ipò ọlọ́wọ́ ọba tí ọlá rẹ̀ ga gbogbo ìgbà tó bá fẹ́ máa sọ̀rọ̀ nípa kó ń pa àwọn èèyàn kan orí ànábìnú ni ó ti bẹ̀rẹ̀ yóò mú bẹ́ẹ̀ yóò máa mú bọ̀ yóò mú lórí ànábì lute ìgbówà min durriyati Ibrahim nínú àwọn àrọmọdọ́mọ Nuhu kó náà lànàbí Ibrahim anábì Ibrahim ọlọ́run ọ̀pá òun àtàwọn èèyàn rẹ̀ run ṣùgbọ́n nínú àwọn tó lo ayé lásìkò anábì Ibrahim lànàbí Lútù wà contemporary ni Lútù jẹ́ sánábì Ibrahim lásìkò kan anábì Ibrahim ó ń dá anábì ọlọ́run anábì Lútù ó náà ń dá anábì ọlọ́run ẹlòmíà máa rò pé Nuhu àti Lútù wọ́n jọ wà papọ̀ ní rárá wọ́n jìnà síra wọn àsìkò ànábì Ibrahim lànábì Lut nínú àwọn ìran tọ́lọ̀ ń parẹ́ òun lànábì Lut àwọn èèyàn ànábì Lut lẹ́yìn yẹn ó ń lọ bẹ́ẹ̀ tó fi dérí àwọn ìran àwọn áádí ìjọ ànábì Hud bó ṣe ń lọ nìyẹn ó kúrò ó bọ́ sórí àwọn Thamud àwọn ìran ànábì sọ́ọ̀lẹ̀ ó ń lọ bẹ́ẹ̀ ó bọ́ sórí ànábì Musa ìran ànábì Musa àwọn Fìràáùn ọlọ́pàá àwọn náà rẹ̀ ó kúrò lórí wọn ó bọ́ sórí Shuaib àwọn ará Madian ọlọ́pàá àwọn ẹ̀yẹ náà rẹ̀ bó ṣe wá lọ lọ́lọ́gbà tó wá lórí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́pàá tó stọ́ọ̀pù píparẹ́ kò tún sí píparẹ́ rẹ̀ mọ́ tàbá ka Qur'an àwò bọ́lọ̀ ṣe ń ṣiṣẹ́ ó bẹ̀rẹ̀ látòrí inú torí pàdánù inú ni àkọ́kọ́ òjíṣẹ́ ìparun bẹ̀rẹ̀ ó parí sórí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó jẹ́ òpin gbogbo àwọn ànábì ọlọ́run látẹ̀yìn rẹ̀ látòrí rẹ̀ kò sí dẹ́dà kan ṣe lórílẹ̀ ọlọ́run pa wọ́n rẹ́ mọ́ nítorí pé gbogbo ẹni tó bá wáyé lẹ́yìn ìgbà tọ́lọ́run ti gbé ànábì wa Muhammad rẹ̀ ó mọ ànábì ni wọ́n ntọ́ba wọ o lè máa ṣe o o lè jẹ́ christian o lè jẹ́ jew o lè jẹ́ aláṣìṣe tá ń pè aláṣẹ̀ṣẹ̀ àbí òun náà pọ̀ aláṣìṣe oníṣẹ̀ṣẹ̀ o lè jẹ́ buddhist nítorí kó pẹ́ra rẹ tó bá láti lè jẹ́ pé o wáyé lẹ́yìn ìgbà ti gbà ní Muhammad dé aliwuma anabi ni aliwuma anabi yẹn wá pín sí méjì ummatul ijaba ati ummatu dáwà tí ẹ̀rí gbogbo àwọn tí ó gba sánábì lẹ́nu yẹn ummatul dáwà ni wọ́n àwọn tá a pè tí wọ́n gbọ́ àwọn di Yahudi náà di Nasara náà di aláṣìṣe àti gbogbo ẹ̀ lọ àbáwàta gbọ́ ni ummatul ijaba tàtẹ̀lá nẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam àti umma tó gbọ́ àti umma tí ó gbọ́ pápá ìyàrún lórí pé wọ́n ṣe lọ́wọ́ ọlọ́pù pèsè pẹ̀lú bíbí ní sátì nàbí ìlà Muhammad sallallahu alaihi wasallam láàbí jẹ́ kó yẹ wá wípé àánú tó tóbi ní gbígbé dìde ànábì sallallahu alaihi wasallam gbogbo ayé kódà fún ẹni tí èsè mùsùlùmí gan wọ́n mọ́mọ́ pé ah, ọlọ́mọ fànábì rẹ̀ ọkàn àmọ́ síbẹ̀síbẹ̀ ọlọ́run fi yá nẹ́bì pé owó ní pa àwọn umọ̀ rẹ̀ rẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan kan ó máa ṣẹlẹ̀ ọlọ́run ó fi máa bá wọn wí kí wọ́n lè tọrọ àforíjì ọlọ́run ó fi máa bá wọn wí kí wọ́n lè jáwọ́ níbi nǹkan tí wọ́n ń ṣe bí kílẹ̀ orí bí kẹ́kùn omi kan ya wọlé ó pa àwọn èèyàn tó pọ̀ bí kí ẹ̀kan gbóná kó jáde láti inú àpáta àbí kó rú jáde láti inú omi òkun kọ́gọ́rùn yìí ó kú lọ ọkọ̀ ojú omi tó kọ́ àwọn èèyàn tó pọ̀ sínú kó dànù kẹ́nìkan kan má ṣẹ́kù kọ́kọ̀ òfurufú kó já gbogbo àwọn nǹkan ẹ àwọn ẹ̀yìn ó máa ṣe ẹlẹ̀ kì í ṣe pé pípa ayẹ́rẹ́ òdo àwọn èèyàn kan ní ó máa fara gbá ọlọ́wọ́ a máa fi pàkíyèsí pé ẹ lọ tọrọ àforíjì ṣùgbọ́n ká wá pa gbogbo generation nation ó ti dópin látorí ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba nínú àyà ó sọ ìbẹ̀rẹ̀ ṣùgbọ́n kò sópin ṣùgbọ́n náà àwọn ẹ̀rí mi a ti rí nínú súnnà wípé orí ànábì ló kù sí ọlọ́run ọba ní wa ká mú àlákíná minal báàdì náà àbíkò tí ẹ̀ ló ń kà àwọn tá a mọ̀ lálẹ́ kà yẹn àwọn táwọn ọlọ́run ọba ti parẹ́ àti pa wọ́n run nínú àwọn ìran àwọn nations tí wọ́n wá lẹ́yìn ànẹ́bì lúwù ní ìparun yẹn bẹ̀rẹ̀ afáwà alhafiz ibn kathir alayhi rahmatullah wọ́n ní tí a bá wọ ọ̀rọ̀ tí ọlọ́run ọba subhanahu ọlọ́run bá ń kìlọ̀ fáwọn kèfèrí ìlú mẹ́ka ẹ sọ́ra ẹ má pe ànábì nírọ́ kí n tó ṣẹlẹ̀ sáwọn tó ṣáájú kó má bàa sí yìí dàánà qad ahlaka umaman minal mukaddibin lirusul min ba'di Nuh pé gbogbo àwọn èèyàn tó wá lẹ́yìn ànábì látòrí ànábì ní wà sílẹ̀ ọlọ́run ọba ọba adẹ́dà tán bá ti kọtọ ọlọ́run ọlọ́run pa wọn rẹ̀ min ba'di látẹ̀yìn ànábì Nuh alayhi salatu wassalam sọ ilé ó jẹ́ kó di mímọ̀ fún wa wípé ìpààyàn rẹ̀ látara ẹ̀ṣẹ̀ yẹn látòrí Nuh ló ti bẹ̀rẹ̀ ó sì dópin lórí tani lórí ànábì sallallahu lórí ìjọ ànábì بصيرا وكفى بربك بالذنوب عباده وكيلا ọlọ́run ọba ní ẹnìkan kan ní ó sẹ̀ máa sọ tẹ́nìkan ṣe fòkó mú ìlú kàlùkù ṣe kẹ́nìkan wá ní ah, ah, ọlọ́run ṣe apá kí ni wọ́n ṣe ọlọ́run ní ẹ má béèrè kí ni wọ́n ṣe wọ́n ọlọ́wọ́n bá rẹ ó tó lẹ́ni tó mọ̀ ní mímọ̀ fínífíní lẹ́ni tó rí ní rírí èyí tí ò dojúrú in tí àwọn èèyàn kọ̀ọ̀kan wọn yí ṣe nínú ẹ̀ṣẹ̀ tó ń fi pa wọ́n rẹ́ ó mọ̀ ó sì mọ̀ tí wọ́n ṣe abẹ̀lẹ̀ ohun kó mọ́ fi wá sínú ẹni tó parẹ́ àwọn àfáà wọ́n jẹ́ kó yẹ wa wípé áyà àwọn àlàyé kan ń bẹ ń bẹ fún wa àkọ́kọ́ nú ẹ̀ o náà ni pé anna usura risala musahibatun li usur alhalak wa dima àsìkò tí ọlọ́run bẹ̀rẹ̀ sí ń ráwọn òjíṣẹ́ sáyé àsìkò yẹn náà pípa àwọn ìranrun ó bá rìn rìsáàlà òun àti ìpààyànrún wọ́n ìdọ̀dọ̀ rìn papọ̀ bẹ́ẹ̀ bá ti gbà ẹ̀rìnkẹ̀ tẹ́ẹ̀bá gbà ẹ̀pà rẹ̀ arimúdáre nínú ayá bákanáà anna ni'ima qad tatawalladu naqima wa rahma qad tantuju al-wahma wọ́n ní tẹ́ rí ìkẹ́ gbogbo tí ń jẹ́kẹ́ láàrin ká dídú káyà ó lè jìyà mọ́ ẹ̀rọ ní ẹ̀kọ́ ta kọ́lọ̀ wọn rán òjíṣẹ́ sí ìran kan a ìkẹrẹ lọ́wọ́ fi ṣe fún wọn kọ́lọ̀ wá wo gbogbo èèyàn títí títí kó wá jẹ́ pé nínú fámìlì yín nínú ìran yín ọlọ́run ti gbá nẹ́gbẹ́ ọlọ́dún ìkẹ́ tó tóbi ni bó ṣe wá jẹ́ ìkẹ́ yẹn náà ìbínú ọlọ́run ó bá rìn bẹ́ẹ̀ bá ti gbọ́ sánẹ́bí ọlọ́run ọba yẹn lẹ́nu ẹ̀yin fámìlì yẹn lẹ́ẹ̀kọ̀ọ̀kan parẹ́ ẹ̀kọ́ ni wípé gbogbo ntọ́lọ́run bá ti pè níkẹ́ fún ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká mọ̀ tayọ ààlà kíkẹ́ yẹn mọ́ padà wá dìyà fún wa torí pé gbogbo ìkẹ́ ló níyànú ìyá sì tún lè jẹ́ ìkẹ́ nígbà míì gbogbo ìkẹta bá ti rí yẹn ká mọ́ ṣe jàfí nídòdò ká mọ́ yọ àyọjú lórí èyíkéyìí nínú tọ́lọ́run bá fi kẹ́ wa nítorí pé níbi ìkẹ́ yẹn tó bá wò fínífíní náà ìyá ń bẹ nínú ẹ̀ ọlọ́run máa kíyèsí ọgbó olódìbẹ́ẹ̀lì torí pé ìyá rẹ náà ó ń bẹ níbẹ̀ ẹ ti bìkà kíyèsí yàmá ẹni tó ra ọkọ̀ ọkọ̀ tó dáa inú rẹ̀ ó máa dùn àbí kìí ṣe kẹni ó bá ń gbé ọkọ̀ lọ ó bá ń tẹ̀ná sẹ̀ǹpá àwọn ọkọ̀ tó bá jẹ́ ọkọ̀ tútù ó tún wá wáìn ní gíláàsì pa ò ní mọ̀ pé ń sáré ọwá ń tẹ̀ná ọ̀ ń tẹ̀ná gbogbo ìrìnlá subhanallah subhanallah ọwá ni àkórí ah, ẹlẹ́gàn fọ́ ọ̀dà ńgbọ̀ ya bírèkì bá já eré yẹn ti pọ̀ kọjá nítorí olè kọ̀ntró nígbà tó ya ọba di ojú ọlọ́run ṣàánú rẹ̀ òkú ṣùgbọ́n ọfọ́ lójú kan ọ̀kan ní apá kan ọ̀kan lẹ́sẹ̀ kan eegun ẹ̀yìn rẹ̀ ó tún wá kan ẹ dákun ẹ wo ìgbádùn sọ́padà dìyà ní òdìyà akànfin ẹsà péjúwé ní kò sí nǹkan kan tó jẹ́ rahman téèyàn ò bá ti fi ṣe tọ́lọ́hún ìyà náà ti bá rìn nínú ẹ̀kọ́ ta rí mú jáde nínú tan àwọn tọ́lọ́hún ọba parẹ́ ó náà ní pé pọ́lọ́hún ti ẹ̀gbá nàbí dìde nínú ìran wọn àpẹẹlẹ rahman ṣùgbọ́n gbà gbọ́rọ̀ sáwọn òjíṣẹ́ ọlọ́run ọba yìí lẹ́nu ó padà dìyà fún wọn ó di parun fún wọn a jẹ́ pé gbogbo tọ́lọ́run bá fi pọn yín lé nínú fámìlì yìí ẹ fi ṣe tọ́lọ́run gbogbo tọ́lọ́run ọba fi pọn yín lé lórílẹ̀-èdè yín tọ́lọ́run ọba ní kẹ́ fi ṣe torípẹ́tẹ́ ẹ̀ bá fi ṣe tọ́lọ́run ìyá rẹ̀ náà ó ti ń bá ìdẹ̀ra yẹn ó bá rìn kì í ṣe fún ó ṣẹ̀ṣẹ̀ wá lọ ó ti wà pẹ̀lú ẹ̀ ọlọ́run bá kó wá ń bẹ̀ ẹlẹ́ẹ̀kẹta najatul bashariya في الطاعة وهلاكهم في المعصية والتغيير الفطرة ìjọmọ̀ humanities in tó lè làwá tó lè má jẹ́ ká parun tó lè jẹ́ ká látùbọ̀tán rẹ̀ ká tẹ̀lé tọ́lọ́nù torí pé gbogbo àwọn ìlànà tí Ọlọ́run bá bá gbé kalẹ̀ pé ẹ ṣe báyìí ẹ má báyìí wallahi ẹ ẹ ti bìkan kéèsì orílẹ̀-èdè kan bẹ bọ́ bá fẹ́ sùn lálẹ́ ò ní tilẹ̀kùn rẹ̀ bẹ́ tọ́bá wá di bí aago kan òru ìwọ ìyàwó ọmọ ẹ wá jáde ẹ lọ síbi orí fídì kan kẹ́ jókòó ń bẹ̀ ẹ lè gbé ẹmọ̀ sí fàtíwà àti ìyàwó rẹ̀ ó tún lè decide wípé ẹja fẹsẹ̀ kan dé dẹ́kù lágbo méjì òru ẹ̀tù máa lọ ọkọ̀ tẹ́ gbé lọ́wọ́ gan inú ọkọ̀ ó dùn torí pé gbogbo àwùjọ ó tutù kò sí tó jọ rọrùn bẹ́ẹ̀ òfin múlẹ̀ lérí pẹ́nìkan kò gbọdọ̀ dúkòkò mẹ́nìkan ṣùgbọ́n ibi tí àwọn èèyàn bá ti yapa àṣẹ ọlọ́run tó fi ò nítumà kò ní ìdíkọ tó orí orí fíìdì tẹ lọ jókòó sí lálẹ́ o ibẹ̀ náà ni ó ti mọ páàkì sínú ọkọ̀ ìwà tọmọ rẹ o ọmọ àpolú ọkọ̀ báwọn àyè mọ̀ ti ẹ̀gbà yìí o òkílẹ̀ wá ṣe bí àwa ṣe fàájì òkè ọ̀dà gbẹ̀bá débi tá à ń gbé yìí lọ ẹ̀mọ̀ bí ẹran ni wọ́n ti kówó lé lórí táà níyà rẹ̀ ń jẹ àwa náà ló jẹ tó bá rábàrà rẹ níwó orílẹ̀-èdè bẹ́ẹ̀ èyí ó máa ṣe mọ̀ wípé á ah, aago méjì o arìnrìn àjò kan ní last year ní aago méjì òru àwọn amọ̀fẹ́ ah, travel ẹjá lọ sí ibi láti wọkọ̀ mo ní ah, ilẹ̀ ti sùn mọ́ ọ̀pọ̀ bàbá dé páàkì ọkọ̀ ó tún wà lọ nítorí wá ṣe nílé ìmọ̀ ni pé ní páàkì yẹn bí kéèyàn fẹ́ wọkọ̀ bìyàn lọ bí kẹ́lẹ̀ yẹn lọ Kánò èèyàn fẹ́ wọkọ̀ níbi aago méjì òru yẹn ìyá arúgbó òun náà tún wá páàkì ó wá wọkọ̀ aago méjì òru tí kò sì sí ẹ̀rù tó bẹ nìkan kan wípé ibi tẹ́ ń lọ yẹn o ojú ọ̀nà ọ̀dá o kí ní kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ kọ́dà ẹ̀rìnrìn míì ojú ọ̀nà lẹ́ti kásùn ẹ̀ka sùn bẹ́ẹ̀ tó ọkùnrin ẹ̀tùn oníkálukú enjoy security ọkùnrin kálukú balẹ̀ òfin wà ní o ṣùgbọ́n gbogbo àwùjọ táwọn èèyàn bá ti ná ní òfin pàápàá jùlọ àgbékalẹ̀ tọ́lọ ẹ̀yìn náà lẹ́mọ̀ jíyẹ̀ ìyẹn túmọ̀ sí pé oríire èèyàn níbi kátẹ̀ lófin ibẹ̀ ló wà kìí ṣe oríire ti ẹnìkan gbogbo ẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ ti ẹ náà ò ní lè kónira bẹ́lòmíì ẹlòmíì náà ò ní kópa lára báwọn náà ṣùgbọ́n pàtọ́mọ nìyẹn bá ti sọ pé àwọn ò ní tẹ̀lé tọ́lọ́mọ bá wí ìdààmú ìpayín kéke kò ní kó onúgbè sáyọ ìwọ tó o bá ní gan ẹ̀rù ọmọ àbá àti sọpọ ní ìwọ tó o ní ọmọ parẹ́ máyé ni o ní lè dá nǹkan kan ṣe ìyẹn wà máa bí ìwọ ọ̀daràn ẹni tí ò ní ẹ yóò máa sọ ẹni tó ní kóhun rí kámọ́dì kan kó tiẹ̀ gbà tó náwó rẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ń ṣokùnfà ìparun láwùjọ ọmọnìyàn bákan náà salamatul muti'in inda nuzulil halak wa dimar ala al-usat bó bá ti wá wulẹ̀ káwọn èèyàn yapa àṣẹ ọlọ́wọ́ bá tó tọ́lọ́wọ́n bá bá fẹ́ bínú sí wọn àwọn tó bá ṣe tọ́lọ́wọ́n ọlọ́run bá bí ó ṣe yọ wọn bó ṣe yọ ànábì Nuh bó ṣe yọ ànábì Lut bó ṣe yọ ànábì Salih bó ṣe yọ ànábì Hud ajẹ́pẹ́tà àwọn èèyàn bá ń ṣe àìdá aláwùjọ wa ń dá a lè fi bá wọn jìyà tí ìyà bá dé ó náà ní pé ká dákẹ́ ká mọ́ sọ̀rọ̀ ṣùgbọ́n táwọn èèyàn bá ń ṣàìdá má dákẹ́ má sọ fún wọn wọn gbọ́ wọn ò gbọ́ àìdá lẹ́ ń ṣe ọlọ́run ò fẹ́ nítọ́lọ́run fẹ́ kẹ́ ẹ ṣe rèé tí wọn ò bá gbọ́ tíbìnú ọlọ́run bọ́ bá dé ọlọ́run ó la ìwọ bó ṣe la ànábìnú ọ̀ tó la lóòtù tó la húùdù tó la sọ́ọ́lẹ̀ tó la ànábì Musa àtàwọn tó gbà gbọ́ agbúdọ̀ ní ẹlọ́kàn torí pé bínú ọlọ́run kò sígbà tí ó lè jẹ ọlọ́mọbìnrin sí wa ṣùgbọ́n tí bínú ọlọ́run bá dé ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ náà tẹ́yìn ò bá wọn ṣe bàjẹ́ ẹ fara gbá níbẹ̀ àyàfi tẹ́ bẹ́yìn bá gbó nídùú gbígbógun ti bàjẹ́ yẹn tẹ́ ń sọ ní gbogbo gbà Ẹ̀yẹ́ lẹ́bí ẹ̀ náà السوء نعم وأولى الذين ظلموا بعذاب بئيس Ọlọ́run nígbà tí bínú ọlọ́run ọba tó dé ala àwọn tó gbọ́ lọ́wọ́ ọba gbọ́. Gbogbo àwọn tí wọ́n ń kọ ìbàjẹ́ fáwọn ènìyàn, ala àwọn nígbà tọ́lọ́run ọba tó gbébinú rẹ̀ dé ó la àwọn àwọn tí wọ́n wá ṣàkósí táláwọn ò ní gbọ́ àwọn ọlọ́run ọba àjà wọn níyà gbogbo àwọn tí wọ́n ń pariwo pé ẹ mọ̀mọ̀ ṣe nǹkan yìí ọlọ́run ọ̀fẹ́ àlà wọn nínú ọlọ́run bàbá ka gbogbo ìtàn àwọn ìran tọ́lọ́run ọba bínú sínú àwọn ẹ̀kọ́ tó yẹ ká mú bẹ̀ ò nìyí bákan náà anasaf láàyò ọdísùlẹ̀ ìnsán ìran tá a ti jáde kò sọ ní dẹni ọlọ́run òbí tó bí ni kò sọ̀yàn dẹni ọlọ́run ó ṣe bí bàbá rẹ̀ ṣe ṣe ni ẹni ọlọ́run ló bí mi kò ní kéèyàn jẹ́ ni ọlọ́run torí pé alìwìláyà látúrọ́fù èyí e jogún ìjẹ́ni ọlọ́run ẹ̀rọ àwọn kan máa ń sọ pé gbogbo ìyàwó mi wòlé ọlọ́run yá mo ti pọ̀ wòlíì sí wọn láà rárá ní àlésọ́rù wòlí tàn sọ tẹ́pẹ́kò wàlíyù ọlọ́run nínú Qur'an iṣẹ́ tó kálukú bá ṣe ní ó sọ di wàlíyù ọlọ́run pé èèyàn jẹ́ alásùnmọ́ ẹni rẹ tó bá ti ṣe o dáadáa tẹ́ni yẹn ń ṣe ò lè ṣàǹfààní lára rẹ̀ Ànábì Nuh alayhi salatu wassalam ọmọ tó bí nínú ara rẹ̀ ó parẹ́ وناداه ربه وقال رب إن ابني من أهلي anábìnú ń sọ fọ́lọ́ ń pèrè ọlọ́run ọmọ mi nínú àwọn ará ilé mi ló wà má jẹ́ kó parẹ́ wà àdéhùn rẹ ọlọ́run ọba sì ní òdodo ní tó bá lọ pa nǹkan rẹ kò sẹ́ni tó lè di ọ lọ́wọ́ ṣàánú mi lórí ọmọ tí mo bí òfin tó bá ṣe o náà ni yóò di àmúṣẹ kò sẹ́ni tó lè dá òfin rẹ ọlọ́run ọba padà lójú ẹsẹ̀ ọlọ́run sọ fún ànábì Nuhu wípé ọmọ rẹ ló pé lóòótọ́ ṣùgbọ́n kì í sọmọ ẹ Orí pé ọmọ kọ́mọ ni ìwọ ló rò rẹ ló ti jáde kí sọmọ ti rẹ núọ̀. Torí pé ṣe ẹbí ó kún ọwọ́ rẹ̀ in tó ń sì ń ṣe ó yàtọ̀ sí tó bá lọ́wọ́ ọwọ́ tó bí lọ́mọ. Fàdà lẹ́sàlẹ́ ìrẹnú má tún jẹ́ ń gbọ́ kó tún béèrè nǹkan kan lọ́wọ́ mi nípa ọmọ tí mo fẹ́ parẹ́ ọlọ́nìrẹ̀ ànẹ́bì inú mò ń kìlọ̀ fún ọ mo sì ń ṣe wá sí fún ọ májà láìmọ̀kan ẹ wo bọ́lọ̀ ti bá ní sọ pẹ̀lú lahjatun hara ọ̀rọ̀ tó le ọmọ rẹ̀ kọ́ ọlọ́mọ̀ sàánúwọ́ tó bá ṣe wípé anasab yòókọ́ dísù ni odidi ọmọ tí ànábì ọlọ́run fàtọ́ rẹ̀ ni ọlọ́run dẹ̀ sọ bí kì í sọ rẹ̀ nínú àwọn tó parẹ́ ló wà àbí ìyàwó la fẹ́ sọ ìyàwó tó ń gorí ẹ̀ òógùn ànábì ọlọ́run ó dà sí la omi ara ànábì ọlọ́run ó dà sí la kó padà dé ẹni tó parẹ́ ọ̀tọ̀rọ̀ máa ń lọ ọ̀rọ̀ mẹ́tàlá ní ẹni ẹ̀dá àwọn ọmọ àtàkùn ọlọ́run ọba ni wá dọ́rọ̀bọ̀ lọ́wọ́ mọ́sálá ọlọ́run yẹ jẹ́ kí n fà péjúwe kan lélẹ̀ kẹ́ẹ̀fì lè mọ̀ pé tí kó wá bá ṣe ní ó nínú ẹ̀kọ́ ta kọ́ nípa àwọn ìtàn àwọn tọ́lọ̀wọ́ bá pa nínú Al-Qur'an ó wípé ká lọ mọ̀ wípé tí kó wá bá ṣe ní ó ìwọ ìyàwó tóun ṣe dàkíní dùdò pé ọ̀lẹ́ẹ̀ni ọlọ́lọ́kọ̀ kí nìwọ̀n kí ni wọ́n àbílẹ̀ ọkọ ní sọ pé wọ̀lú ọlọ́run ìyàwó tí mo gbé sílé ìwọ ọkọ kí ni wọ́n àbọ́mọ ní sọ pé nínú ìlú yìí ká tó sọ pé ẹni ọlọ́run kan bàbá tó gbé lọ́wọ́ ni wọ́n tọ́ka sí àti gbọ́ kí ni wọ́n àbí kéèyàn máa sọ pé ẹ mọ̀lú dáwà ti wá ni mọ́kà náà ti bí wa ẹ pọ̀ wá láti àlẹ́ àrùtù látò kọ́dùs pọ̀ wá láti inú ìlú kan ní ọ̀sán kọ́kọ́ jẹ́ nílé agbẹ́rẹ̀ pé ẹmẹ̀ pé kírun láti wá ní ẹ̀tún wá ń sọ pé mi kírun ìlú kírun mo ti wá pọ̀ ah, wá láti kírun ó lè bá kírun àbọ̀rọ̀ ti ẹ̀dínlẹ̀ pé ah, ẹmẹ̀ pé lọ́rin làwá ní ẹ̀ ń gbà yẹn kọ́ ọjọ́ bí ẹni rẹ̀ in tí kó wá bá ṣe tó bá yẹ gbogbo ìyàwó wọn ká máa ṣẹ lọ nítorí pé ìyàwó ànẹ́bí ọlọ ẹni tánẹ́bí ọlọ ń gorí ẹ̀ ọlọ́run ní ibi ilé rẹ̀ kò rí bẹ́ẹ̀ ọlọ́run ọba ní tọ́ra bá la mọ́sàlá lílẹ̀ ní ìnà kàfàrú ọlọ́run ọba ní ẹjá fún yín lápòjúwe àwọn tí wọ́n kọ̀tọ̀ lọ́hun kódà àwọn wọ̀nyí ìyàwó ànẹ́bí ọlọ́run ọba ni wọ́n ṣe ìyàwó ànẹ́bí lọ́ọ̀ ìyàwó ànábì Nuh àti ìyàwó ànábì Lut ọlọ́ni àwọn méjèèjì wọ́n jẹ́yàwó lábẹ́ àwọn ẹni ọlọ́run méjì ànábì Nuh ànábì ọlọ́ni ẹni ọlọ́ni ànábì Lut ànábì ọlọ́ni ẹni ọlọ́ni àwọn ìyàwó tí wọ́n ń bẹ lábẹ́ àwọn méjèèjì wọ́n ya kèbèrè فخانتاهما wọ́n ṣe jàǹbá fáwọn ọkọ wọn lórí iṣẹ́ ọlọ́wọ́n ọba tí wọ́n gbé lọ́wọ́ pé wọ́n jẹ́ ìyàwó ànábì ọlọ́run kò làwọn níbi ìyà lọ́dọ̀ ọlọ́run wọ́n tí ìlànà ọlọ́run ní tó bá dìjọ́ pé dà lókè àmà àmà sọ pé kí wọ́n wọná pẹ̀lú àwọn tí wọ́n wọná àní fi ìyàwó ànẹ́bí ọlọ́run bá wọ wọn jọmọ́ èyí tèèyàn pọ̀ bàbá rí sànàbí ọlọ́run ọwọ́ amúra kankankan ẹ̀gbọ́n àwọn bàbá tó wà bàbá tó wà lọ́mọ bàbá tó wà kò ní túmọ̀ kankan kí ni wọ́n ṣe ọ̀kan náà ìjọba ó ní àbúkà lànà dẹ́ẹ́sùn نعيم شبس به أبوك غيث نعيم شبس به وأنت جران لست تبقي ولا تذر وأنت جران لست تبقي ولا تذر وأنت جران لست تبقي Àbúkà lànà gẹ́sù bàbá tó bí ọ bí òjò ló ṣe rí. Àbúkà lànà gẹ́sù lọ́dọ̀ tàwa bàbá tó bí ọ ẹ́rí pé tójò bá ṣú nígbàtí ò sómi lé nǹkan kó ti bàjẹ́ tójò bá ti ṣú inú wọ́n màdùn. Ah, Bójò bá wá rọ̀ ara wó sílẹ̀ bàbá tó bí ọ bó ṣe rí nìyẹn bí ò bá sí lé àmọ́ bàbá tó bí ọ bí ò sí e lé àfilẹ̀ àgbèsè gbogbo sílẹ̀ nígbà ọba sì dé àmọ́ pé èèyàn wáyé ṣùgbọ́n àwọn ọmọ tó wá bí kalẹ̀ yìí làstà tó lókè wà látàdá wà á ṣùgbọ́n wọn ọmọ tó bí kalẹ̀ yí tata bí eṣú ni wọ́n àwọn èèyàn kan dáko irúgbìn ò jáde dáadáa nítorí pójú ọ̀rọ̀ òjò bá dé òjò bá rọ̀ gbogbo irúgbìn yẹn bá da ipò tí bàbá tó bí ọ nìyẹn gbogbo nǹkan tá ń fà tí wọn tó bá dá sí wọn gbogbo tá ń lé tọwọ́ ọwọ́ ọ̀tẹ bó bá ti dá sí gbogbo ẹ̀tọ́ wa tí wọ́n ò fún wa bàbá tó bí ọ tó bá ti dá sí ọlọ́run ní kárí nǹkan yẹn gbà tún gbà tí wọ́n ọmọ dé gbogbo ọ̀nà. wà á ń tajà rọ́ọ̀d ìwọ ọmọ ọdà gẹ́gẹ́ bí tata ìkíni tata ṣé ẹ ṣe ló kọ́sì náà pẹ̀lú grasshopper dà tata tó bá bọ́ sínú oko báyìí kí ni ó ṣe yóò jẹ gbogbo ẹ̀ yóò bàjẹ́ ni tí bí bàbá rẹ lòjò tó rọ̀ sí kiri tó fi dà. Wàhálà abẹ ọlọ́run nínú títóbi ọmọ tí ó bà wá lórúkọ jẹ́ ọlọ́run kó ṣọ́ wa ń bẹ̀ ọmọ tí ó bá ń ta gbélé ayé ṣe lórúkọ rẹ̀ ọlọ́pọ̀ fi ṣàdánwò fún wa tí ó bà jẹ́ má fi fún wa ọlọ́run fi rú bẹ́ẹ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa alifumamul halika àwọn nation tọ́lọ̀ destroy ọlọ́run kò ní ná ní ẹnikẹ́ni àfẹ́tọ́ bá ṣe tiẹ̀ pọ́mọ ànábì ọlọ́run ni mí pọ́mọ ìmáàmù ni mí pé ìyá súnà níyá tó bí mi kò ní túmọ̀ ìdí kó wá bá ṣe ọlọ́run jẹ́ ká gbọ́yé nínú ẹ̀kọ́ ta ń bẹ̀ bákan náà àtàrọ̀f dẹ̀rí àtúnlẹ̀ ìṣìyà àtàrọ̀f dẹ̀rí àtúndìlì ìṣìyà ṣe rí ayé gbẹdẹmukẹ tó bá ti pọ̀ jù níbi kéèyàn padà máa ṣe lọ ní máa jásí tẹ bá sì wo bí ti tẹkinọ́lọ́jì lọ kódà wọ́n fẹ́ ṣe débi wípé tó bá fẹ́ tutọ́ ó tún ní ẹ́ńjì nǹkan tí ó máa yọ itọ́ lẹ́nu rẹ̀ asámọ̀sẹ̀ kankan má gbẹ́dẹ́kù kẹ́ bọ́ bá fẹ́ lọ tọ́lẹ̀tì láti inú yàrá rẹ̀ kódà àwọn bẹ́ẹ̀dì kan ti wà tó yẹ wípé wọ́n ti ṣe tọ́lẹ̀tì náà mọ́ bẹ́ẹ̀dì tó bá fẹ́ dìde tó bá ti fà báyìí yóò di tọ́lẹ̀tì ó gbọ̀nsẹ̀ síbẹ̀ tó bá ti ti tẹ̀ yóò jáde ìmí ò tún wọlé ẹ̀dàkùnjẹ́ mọ́ sí ọ̀dá lẹ́sẹ̀ ni àbá rẹ̀ sí ọ́ gbogbo àwọn nǹkan yẹn gbogbo àná ń ba lọ bẹ́ẹ̀ gbogbo àwọn advancement in technology ẹ máa wo díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ibi destruction náà ni owó padà wá já sí ẹ ti bìkà kéèsì ẹ máa wọ àwọn ẹ̀yà wa oníṣòwò wò lọ skul wò kàwé wọ́n ní ìbí wọ́n kàwé wá pé pọ́n méjì tá a bá fi pọ́n pọ́npọ́n mẹ́fà ọjọ́ mélòó ìwọ lọ mú calculator lójú ẹsẹ̀ lọ́dọ̀ pé ìyá ni àhàn rárá pọ́n mẹ́jọ lọ́jẹ́ calculator ló gbé lọ́wọ́ gan ojú sí ojú sí lé ní jàmá ọmọ rẹ tó wà ní ss1 kàbílẹ̀ rẹ̀ pé two times two times two times two tó ń dáàdì mú bọ̀ ẹ ti kí lọ mú calculator ṣùgbọ́n pàtí ò sí calculator jọmọ́ ọpọlọ yẹn ọmọ lójú ẹsẹ̀ yóò gbé jáde nílé ẹ̀kọ́ kan wọ́n ń kọ́ àwọn ọmọ wọn ní kíní kan tebu kíní kan tàǹtó tó tàǹtó fọ́ ẹnìkan this nonsense ẹ̀kan fọpọlọ àwọn ọmọ ilé ìṣeré wọn ò nídìí ẹ̀ náà calculator bí eré bí eré wọ́n fàgílé yẹn náà expose wọn sí calculator nígbà kan bẹ́ẹ̀ yẹn bá dá dúró báyìí phone number tí máa bẹ lọ́pọ̀lọ́ èèyàn yóò lè lógún abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n bẹ bá pe ọkọ kan ní ìsìnkí kí ni nọ́mbà ìyàwó rẹ ọmọ yóò ní àpẹjẹ ah, kí n borí fóònù mi rà ìgbà míì wá máa ń bẹ iná lè tán lórí fóònù tó sì wà ní kọ̀ǹdíṣàn wípé ṣí ẹ̀ ní nọ́mbà ẹnìkan kan tá a lè pè ní kọ̀ǹdíṣàn tẹ yìí lágbára yóò ní orí fóònù ti sọnù àti rí ẹni tó ń bẹ nínú ìṣòro tí ìṣòro yẹn lágbára débi wípé fóònù ó ti sọnù kò díẹ̀ sí fóònù lọ́wọ́ ẹ̀ àwọn àpò láti mọ fábílì èèyàn rẹ̀ ó ní ẹ̀dà ẹ̀kọ́ nọ́mbà yìí ẹjọ́ mọ̀ pé ẹ̀kọ́ dá ẹ̀ inú ètò ọlọ́run wọ́n dá ẹ̀ nọ́mbà yẹn ẹni yẹn ò jìnà lásìkò yẹn nínú àánú ọlọ́run ẹni yẹn wà lérí agbègbè ibi tí nǹkan yẹn ti ṣẹlẹ̀ sí lásìkò náà tí ọba ha nọ́mbà yẹn sórí jẹ́ fóònù wọ́n ti jí fóònù lọ ìdí nìyí tó fi jẹ́ pé bí tẹkinọ́lọ́jì ṣe dáa tó tá a bá ṣọ́ra yóò padà fà wá lọ síbi ìparun a máa fi ọgbọ́n lù láìsí ní fagilé àwọn èyí tọ́lọ́run fi sí wa lára nítorí pé ó rọrùn káwọn èèyàn kún ó kó ìmọ̀ kúrò lẹ̀ torí pé gbogbo tí ń jẹ́ ìmọ̀ ẹlòmíì lẹ́nu orí ai náà ló wà gbogbo tó mọ̀ láyé tí ó bá tí kúkú báyìí kò lè máa kẹ́kọ̀ọ́ ó lè dọ̀lá kí wọ́n ju fáírọ̀sì kan síbẹ̀ ọ̀parí wọ́n bàbí ọlé kan ọ̀gá ní màmá ìdí nìyẹn tó fi jẹ́ pé gbogbo àwọn nǹkan yẹ kó ṣe wúlò tó náà àwọn ewu náà tún bẹ níbẹ̀ ìgbésí ayé fàmílétè ń tutọ́ la dẹ̀ fẹ́ gbé àfẹ́ ṣe wàhálà kankan ojoojúmọ́ bí gbogbo nǹkan ó ti máa rọrùn with ease táà ní fi ọpọlọ ṣe nǹkan kan mọ́ táà ní fi ìdààmú ṣe nǹkan kan mọ́ à ń parun nìyẹn ẹ ti dùn dákíyèsí ẹ máa àwọn bàbá wa bàbá mi láàárọ̀ ibi tí ó fẹsẹ̀ rìn tí bá ń lọ sóko ó ti lé kìlómítà tí ó rìn láàárọ̀ tó bá dóko yọkọ̀ bẹ̀ tí ó làágùn láàárọ̀ yóò tún rìn padà wálé ìwọ ń gbé ọkọ̀ lọ bàbá yẹn kọjá lẹ́gbẹ̀ẹ́ títì tó wá ń sọ fọmọ rẹ nù káà pé fojú sí education yẹn dáadáa sọ́rọ́ àwọn bàbá tí wọ́n ń lọ yẹn wọn ò fojú sí education nígbà táwọn akékeré lójú ká máa fẹsẹ̀ rìn báyẹn ní òjò wọn lu mọ́tò agrit wọn ò kàwé lóòótọ́ ìwọ àtọmọ rẹ jẹ́ àrò ilẹ̀ ń gbé tó bá ti wá di àràárọ̀ nídàájí bàbá yìí ọba lọ wọ níkà yóò bá máa jọ kiri àdúgbò yóò rìn lọ yóò mọ làágùn yóò mọ jọ ọmọ wa béèrè pé bàbá èyí sí ló dé ẹ̀ ń sáré káàkiri pé ah exercise ni there is no difference between you and that old man now pé old man yẹn náà exercise náà ni bó ṣe ń rìn lọ yẹn náà ìyẹn ò ní nǹkan ká ṣe pẹ̀lú kó lẹ́kùn tó ṣe kò lẹ́kùn tó ṣe èyí tẹ̀yìn òrìn yẹn lẹ́yìn náà ń rìn báyìí Ada tábà bí dáa kọ́mọ̀ ẹ̀sẹ̀sáìsì yẹn tábà bí dáa ìrìn tí bàbá yẹn rìn tó sọ wípé kọ̀kàwé lójú ọmọ ìrìn ẹ ìwọ náà padà rìn tiẹ̀ ẹ lọ sáwọn gra ẹ lọ wà sílé àwọn ẹrù wọn lówó ikùn ọ̀fẹ́ sàn bọ́ọ̀lẹ̀ báyìí lórí bẹ́lìtì lóníkà yọ́mọ̀ ní jọmọ̀ tí ó mọ̀ láàbù yóò sa márùn kí ni kọ́ márùn yóò bá gbádùn azahuwa nǹkan yẹn natural ni ó wà natural ó wà natural gbọ́n bàtà bá tí wá ń sọ pé a fẹ́ jáde kúrò ní nature yẹn tán yẹn ìparun ni ẹ má sì mi gbọ́ o Islam ò lòdì sí science and technology ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bá a bá ti ń lò ká máa sẹ́yìn díẹ̀ ká máa lò ká tún máa kíyèsára ká máa lò ká máa kíyèsára ọ̀kan náà àwọn ọmọ ẹ̀yà kan àárẹ̀ ṣe àárẹ̀ yẹn lágbára débi wípé wọ́n ní bọ́yá òótọ́ ni bọ́yá rọ́ ni pé iṣan rẹ̀ lẹ̀pọ̀ wọ́n wá ní kí nìkan tọ́pàá ni pé ó wá ní ètò ìgbésí ayé òun inú ọkọ̀ òun ac ní yorùbá báńkì ló ti ń ṣiṣẹ́ nínú ọ́fíìsì òun ac twenty four seven nínú yàrá tó òun sùn twenty four seven ac ni òun ò sì rí nǹkan kan tó kù káàtà kóun ó rìn ọkọ̀ ni ó gbé e lọ sọ́fíìsì ọkọ̀ ni ó gbé e lọ sí inú ilé tó bá inú ilé náà èsì náà gbogbo ẹ̀ kí ni ká ó padà wá sí ó padà jáde láyé pẹ̀pẹ̀ gbogbo iṣan bàjẹ́ látara artificial air tó ní access so gbogbo àwọn nǹkan wọ̀nyí ariwújáde ń bẹ̀ pé àtàrọ̀f tí ọlá bá ti pọ̀ jù ayé fàmílédè ń tutọ́ tó bá ti pọ̀ jù ó máa ń fàyàn lọ síbi kéèyàn ọkàn tọ́lọ̀ àsọkọ́ ká máa lo ìgbádùn tọ́lọ̀ bá ṣe fún wa ṣùgbọ́n bá ti ń lò ká tún máa wẹ̀yìn tá bá ti ń lò ká máa wẹ̀yìn Ànábì Sulaiman alayhi salatu wassalam lọ́dún àtàwọn ọmọ ogun ní gbogbo ẹ̀dá tó ń bẹ lásìkò tiẹ̀ Ànábì Sùlẹ́mọ̀ wá ní ya ó wá jókòó ó ní gbogbo àwọn ẹṣin ní àwọn ọmọ ní ìran ogun ní gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ àwọn ẹṣin àwọn ràkúnmí àwọn tó gbé dà lọ́wọ́ àwọn ọmọ ogun nínú èèyàn àwọn ọmọ ogun nínú àlìjẹ̀lú àwọn ọmọ ogun nínú ẹyẹ Ànábì Sùlẹ́mà wá dúró wá ń wo gbogbo wọn wọ́n wá ń lọ wọ́n ń parí ìjìbá ẹ̀ ó wá jókòó títí títí àsìkò tó sì máa ń sin lọ bí àsìkò àṣírí ni. àgbà àwọn ọmọdé ìdá nǹkan ìwá ni ànábì Suleiman wá ń wò títí títí títí tí tóòrùn fi wọ̀ ọmọ kùrá ìkírùn ọba tó bá ní ah, ẹgbọ́n náà oòrùn ti wọ̀ oòrùn ti wọ̀ ó wá wò títí bá èé ṣe tẹ́ẹ̀sọ fún mi wọ́n ní à nígbó yá máa kó kọjá gan ìdá kan lùdá mẹ́wàá ò ti kọjá Njó ìjà sọ kankan nìyẹn, àjí ah, nǹkan kò sí kọjá gan. Láti àárọ̀, àdábì Sùlẹ̀mọ́ wa ni a ah, tásìkò fi lọ tóòrùn fi wọ̀ gbogbo èyí tó ti lọ ẹgbà mìíràn ogun ọmọ ẹ̀. Òjò àdábì wa tó lọ ní sùn ìwọ́n láàárọ̀ gbogbo àwọn ẹṣin àwọn nǹkan ogun yẹn ẹ máa gé àwọn ẹṣin yẹn lórí ẹ máa dín wọn lẹ́sẹ̀ bíi tèmi. ẹ lọ destroy gbogbo ẹ nítorí wípé wọ́n dì mí lọ́wọ́ kò yé sí lọ́wọ́. àwọn arábí sọlẹ̀ ìbá káàrẹ̀ tó dí ọ lọ́wọ́ tó ní sọ náà sí báyìí tí wọ́n náà lè tẹ̀lé sọlẹ̀ ìbá tẹlifíṣàn tó wo táfi pèrú tó fi lọ kírun lásìkò yọ á mọ̀ sí i. So, lè ṣe bẹ́ẹ̀ ànábì Suleiman ó ní àwọn èyí tó ti lọ yẹn dá gbogbo wọn padà ẹ̀pà gbogbo ló fi jẹ́ wípé níwọ̀n lọ́lá máa bọ́lá bá ti pọ̀ jù ó níyọnu ìlàmọ̀rọ̀ ìmọ̀rọ̀ bí abẹ́tọ́lọ̀ báṣà bọ́lọ̀ bá wá kọ̀dẹ̀ ọlá sí ọ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ máa wo yorùbá téèyàn kan bá ga tí bá ń bọ̀ ẹ máa wulẹ̀ ẹ máa rárá o ó ní ìtumọ̀ àsójú rẹ̀ fọ́ ni tẹ́fẹ́ ọkọ̀ máa wulẹ̀ sí òrílẹ̀ tẹ́lẹ̀ kì í ṣe ilẹ̀ yẹn gangan náà ni wọ́n sọ ẹ máa wulẹ̀ àwọn míì lè má lówó tó yí tí wọ́n wà lẹ́ ẹ tẹ̀ wọ́n mọ́lẹ̀ àjòjì ni wọ́n níbí o ẹ wulẹ̀ o kẹ́ tó sọ̀rọ̀ ẹwọlẹ̀ o kẹ́ẹ̀ tó sọ pé ẹjẹ́ bákan o ẹwọlẹ̀ o ìtumọ̀ ẹ máa wọlẹ̀ o ẹ máa rọra o kì í ṣe pé a lóògùn mú gláìsì mi lọ́wọ́ ẹ máa wọ̀ láìrọ́ kì í ṣe tán sọ nìyẹn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ inú fámìlì lóòótọ́ ìwọ ló kéré jù ìwọ ọlọ́run bò láṣìírí jù má torí pé ẹ̀ pé ẹ ẹ̀ tó ṣe wípé ẹ̀gbọ́n bàbá rẹ̀ lẹ́bi ẹ̀ ó náà múra ọlọ́ 12 ẹ lọ pa kókò fún àmà sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí wọ́n bá lówó ó fọjú orí jù ọ lọ fún lápẹ̀lẹ́ ọjọ́ orí àná àtàrọ̀f ayé fàmílétè ntùdó àtàná rìm wọ́n fi ọlá ba ọmọ jẹ́ ọmọ tí ó ti tọmọ ọdún mẹ́wàá parun ní ẹwọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú ńláńlá ẹkà gbọ́pá àwọn ọmọ ní accident wọ́n lọ gbé ọkọ̀ wọ́n ń sa eré burúkú wọ́n kà para wọn náà àtàràf ayé àjẹjù jẹ̀rí àtún délé ìṣẹ́ à a máa sábà ṣokùnfà kéèyàn máa ṣẹlọ ní Yorùbá náà bí wọ Yorùbá sọ wípé kìnnìkan kì í pani ayọ̀ onímọ̀ ń páyìn bákanáà al-iman awùtawùbá tàrúdù l'uquba wal-halak kéyìn ó túbá kéyìn ó ní mẹ́rin ọlọ́run máa fi káyà kúrò lórí èyàn ẹ wo ìjọ ànábì Yunus nínú àwọn tí ọlọ́run káyà kúrò lórí wọn ni nígbàtí wọ́n túbá òjò ìyá ti sú báyìí Ọlọ́run ọba ní ká láwọn kan ìmáni wọ́n ṣe wọ́n láǹfààní láyé kò sáwọn tó tó ìjọ ànábì Yunus. Ọlọ́run nígbà tí wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ tí wọ́n láwọ̀ òṣẹ́ ọlọ́run ọba mọ́tọ̀ ọlọ́run la ni a sì káyà akapó àgbéyàwó jẹ wọ́n mọ́ ọlọ́run ní ajẹ́ pé nínú ẹ̀kọ́ tá a rí mú bí ni wípé kéèyàn nígbàgbọ́ nínú ọlọ́run kéèyàn tọrọ àforíjì ìdẹ́yàn ń fa ìmọ̀ kan ṣe ọlọ́run máa fi ká ìyà kúrò lórí èèyàn ìyà tí ń rùn lórí èèyàn tẹ́lẹ̀ ọlọ́run á sì ká kúrò lórí ọlọ́run ọba ṣe bẹ́ẹ̀ sáwọn ìjọ kan tọ́lọ́run ránà bí ọlọ́run ọba sí tó fẹ́ pa wọ́n rẹ́ ọlọ́run padà pa wọ́n rẹ́ máa àwọn ìjọ ànábì Yunus bákan náà at-tadmir fil ummati lil muhammadiyya lil itti'az wa tazajjur wa amma al umam al halika halaku li ta'dib fi dunya wal akhirah tọ́lọ̀ ń bá jẹ́ kí ìyà kan ṣẹlẹ̀ sí àlùmọ̀ àná muhammad sallallahu alaihi wasallam ọlọ́run fẹ́ ọlọ́run fẹ́ jẹ́ wọ́n jìyà táyé àkàkíyàmà gbogbo àwọn fìràó náà bí wọ́n ṣe jìyà láyé òun tó bá tó dọ̀run náà wọ́n tún jìyà gbogbo àwọn ìjọ ànábì sọ́ọ̀lì bọ́lọ̀ ti pa wọ́n rẹ́ láyé òun tó bá tó dìjọ́ gbé dàrùkì àwọn ó tó parí sínú náà àmọ́ nínú

tọ́lọ́wọ́n ọba tọ́lá rẹ̀ ga tó ti ń sọ̀rọ̀ nípa àwọn tó parẹ́ àríkú bẹ̀rẹ̀ lẹ́yìn ànábì lófi ó sì parẹ́ lórí ànábì Ọlọ́run ọba ni wà káfà bí ọ̀bí kábínú ló bèèrè báyìí بصيرا ọní ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ọlọ́run ọba tó bìbùnú mi ìbàdì ọlọ́run ò ní ìdíkẹ́nì kan ó sẹ̀sẹ̀ wá máa sọ fún òpé à lámọ́rí ọmọ fojú jẹni ọlọ́run kìí ṣẹni ọlọ́run ò ní ìdíkò sọ fún ọlọ́run ló òun mọ̀ òun lóye nípa tí kó wá ń ṣe òun sì rí tí oníkàlùkù ṣe ẹ̀yìn òní lọ́yẹ ká fi bẹ̀rù Ọlọ́run ayé lè máa pè wálẹ̀ ní eré bàbá jẹ́rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run àárín wa àtọ́lọ́run ọba ẹni ká túnṣe dáadáa àfààní fa لشر الخلق إن لم تعف عني لشر الخلق إن لم تعف عني yàtọ̀nù náàsù gbogbo àwọn tó rọ̀ kiri káàrẹ tábà ń sọ pé kí wọ́n sọ ẹni ọlọ́run ìwọ ni wọ́n tọ́ka sí inú tí náà wá ń dùn tí wọ́n bá níta ló súnmọ́ lọ́run jù láàrin wa gbogbo wọn nàgbà ẹni ló súnmọ́ lọ́run bẹ́ẹ̀ sì ni ìwọ náà mọ̀ àdó kọ sọ́lọ láṣàárọ̀ ìlọ́pàá ẹ̀rẹ̀ kó wá máa tó kọ sọ́lọ́run má jẹ́ nìkan kí ròyìn rẹ̀ tayọ bó ṣe jẹ́ níwájú ọlọ́run ọba tá a lè farapamọ́ fún ọba tá a lè sọ pé ẹjẹ́ kí n ṣe nǹkan kò ní rí mi a lè ṣe nǹkan kéèyàn mọ́mọ́ a rí ọkọ tó pa nǹkan mọ́ nínú ilé tí àwọn òṣùmọ̀ fún dídọ́ ọdún mẹ́wàá wọ́n lè dọ́sùn wọn yọ jí ìyàwó òṣùmọ̀ a lè ṣe bẹ́ẹ̀ fúnra wa ṣùgbọ́n a paramọ́ fọlọ́ ọlọ́run ọba òṣèlú wa kà bí rọ́bì náà. wàdàbà rẹ̀ bí àlejò ló lè máa rí ọ̀bí ìrọ̀rùn ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ọba tó ṣe wípé àwọn àfá wọ́n ní ọlọ́run ọba wákàfá ẹ́ bèrọ bèkì ṣe rí kẹ́lìmọ̀ kàfá fáfà ní àwọn adájọ́ lọ́mọ kí kàfá yẹn ọ̀nà méjì ló lè fi wá nínú èdè ó lè wá mùtàdíyà ó sì lè wá làzima tó bá wá mutaaddiya ìtumọ̀ kan náà ní méjèèjì ọlọ́run ọba ní wá kàfá lọ́ọ̀lù mu'minina al-kitab àbí. báwo tẹ́lẹ̀ kọ̀lọ́kọ́ wá kàfá billahi al-mu'minina al-kitab wá kàfá lọ́ọ̀hún ó wá mutaaddiya ní. ó wá ní mutaaddiya nìyẹn ṣùgbọ́n nígbà míì yóò wá lázim báà yóò wà ń bẹ̀. wàkàfà rọ́bùkà ó wá ní wàkàfà bì rọ́bìk báwù yẹn báwù záìdà ni bá àlékún ni àmọ́ ó ní dàlálà kí ni dàlálà rẹ̀ lè tàwkìtì ọlọ́run bá fi kapá mọ́ ni. وكفى بربك بذنوب عباده خبيرا بصيرا وكفى بربك بذنوب عباده خبيرا بصيرا ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ọba tó tó lẹ́ni tí ó mọ̀ sọ tí kó wá ṣe torípò rí ó sì yé ọlọ́run ọba tí ó ṣe farapamọ́ fún lọ́lọ́run látara àdí eléyìí kó ní kálukú wa má sọ wípé ṣèbọ́lọ́wọ́ òfin mi payé rẹ mọ́ à ń tí ń pa ọ́rẹ́ nínú ìṣẹ̀mí ẹ̀gbọ́n ojú èyí lọ gbogbo tá à ń ṣe lọ́wọ́ bá èyí ló wá le jù àwọn yẹn para wọn lọ́lọ́ náà lè ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá a bá wo lọ́wọ́ yẹn lálàṣẹ ẹ̀ níjọ́ kan lẹ́nìkan gbé kùránì ó sì sọ náà sí ẹni tó lọ para kún mẹ́ ànábì sọ ni nítorí náà ṣe náà gbogbo àwọn nǹkan táwọn èèyàn ti ṣe láyé nísìn ó tó kọ́lọ́wọ́ parí rẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ mi ò ní parẹ́ ẹ pàdé mi oníkálukú wo tí ó fi lọ pàdé ọlọ́run abẹ́ ọlọ́run bá ní tóbi rẹ̀ ọlọ́run kò fún wa níṣẹ́ rẹ̀ ṣe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 那。萌宝。 salamu alaikum ẹ ọjọ àgùzẹ ládàá alihamdulilayi ọba rẹ sọ. màá pè é padà